الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها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 فإن خير الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فتقول الله الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀gbọ́n yìí wọ́n fi ìrọ̀lẹ́ yìí wọ́n fi wọ́n sàkíńdájí ìjọba wọn. Àwọn akẹ́kẹ́ àmì ìgbẹ́ wọ́n kò jẹ́ kí owó lọ́wọ́. Ṣé wọ́n ti ṣe àlàyé pé ìgbà tí àtẹ́gbéyàwó àti àwọn dáadáa èyí tí àdùgbò bá tàbí èyí tí àdùgbò bá lọ́dọ̀ àwọn ìṣẹ́bí wọn. Nípa ìgbàlẹ́ òkè láwọn ìṣẹ́bí wa, ó ní àwọn bàbá mọ́ wa ní ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ nípa àlàáda sùn, àti àwọn sí àlàáda kọ́kàn, ìṣètú, oríṣiríṣi àlàyé ó ní àwọn afọ́ oníṣẹ́ lọ́tẹ̀ ni wọ́n máa ń ṣe lórí ẹni. Débi pé òbí rẹ́pùpù kan ni pé àlàáda tó bọ̀ fàtàmù. Pé àlàáda ọ̀sán ló kan, òṣèṣì ló kan, bọ̀ há kan. Nínú kan tí a máa mú láti ṣe ìdájọ́ lọ. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà nínú ọlọ́wọ́ ọba tó jẹ́ pé ibi táwọn padà síbẹ̀ ibi àlàáda. فقدوا يا الله سبحانه القرآن الكريم وقال وعاشرهن بالمعروف طبعا هو يعوي ما بعد بالمعروف بالمعروف وإن ما تقول لك معروف أنا لك الحسن لك الحسن nítorí bá jẹ́ sáńdáàdì àwùjọ tó bá ní kẹsì bá àwọn ìyàwó ní kẹsì náà gbé. Ìbáwo ọ̀rọ̀ معروف ní community kan ó bẹ̀rẹ̀ sí community kejì ọ̀tọ̀ ní al-ma'ruf ash-shar'i èyí tó jẹ́ sharia standard tó jẹ́ al-urf ash-shar'i pé sharia o ní tó gbà pé nǹkan bá ń jẹ́ lè yẹ kọ́ nǹkan náà báwọn kan ní wà nínú ìgbésí ayé ẹgbẹ́ tó padà sí ni al-urf kí ni kọ́ fọ́ọ̀mù àwọn ènìyàn lọ́jọ́ bí mo pẹ́lú ọ̀ṣunmọ̀ ọmọ ààrẹ nígbà tó máa ń ṣe àlàyé nípa àlùfáàtì pé kí èèyàn ṣe ìdájọ́ ẹ̀sìn fún àwọn ènìyàn wọ́n nínú tí mo fi tó gbọ́dọ̀ máa wọ́n náà ní máa rúfà tó àná kó máa àwọn ènìyàn lábẹ́ ní máa àwọn ènìyàn wọ́n ní ká máa kọ́lùtọ̀ wọn sábà máa kọ́lùtọ̀ wọn á lè mọ bí a ṣe dájọ́ wa ìlú náà. nǹkan bí tó lẹ́tọ̀ọ́ àti tí kò lẹ́tọ̀ọ́ nǹkan bí tó lẹ́tọ̀ọ́ ìlú sọ pé ó lẹ́tọ̀ọ́ nítorí pé a máa orúkọ àwọn èèyàn ẹwọ fún àpéjú ẹni sì nínú orúkọ àwọn ẹlòmíì ó sì wọlé bẹ́ẹ̀ lọ́gàá kan wọ́n máa ń pe sábà fẹ́ sọ pé ẹran kí ni lábàá ẹran aláha pé lábàá ẹja ọ̀sán nínú orúkọ àwọn ẹlòmíì wọ́n máa ń pe ẹja ní aláhùn sẹ́nìkan tó bá jẹ́ pé ó wá sọ pé wallahi làákùdù láhùn mo fi ọlọ́run bá búra ní ìní jẹ láhùn tó bá jẹ́ pé ó ń fòtò ọ̀táwọn understand tá a bá rí ẹni ẹ tó bá ń jẹ ẹja tàbí àfọ̀ yìí pé kò dẹ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ wa a mọ̀ yàtọ̀ láàrin aláhùn ọ̀sán orúkọ wa ṣe yàtọ̀ láàrin àsámọ́kú wa láàrin bọ̀ orúkọ ní ìdàgbẹ́ àsámọ́kú àtúmọ̀gbẹ̀rẹ̀ láàrin in that case result yìí níbi tó bá jẹ́ pé èèyàn bá pé wallahi la àkọlù àlà sábàbà tó ń jẹ sámà nínú ọ̀rọ̀fù mi àpòpẹ́ èrò ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ìlérí tó ṣe ó ti jìtá ó ti yapa látàkàrà bẹ́ẹ̀ yóò ṣe ìtàn àbí yóò fi ìtàn. Mo fẹ́ lò ní pé custom tradition ó máa ń gbèrè láti ìlú kan sí ìlú kan. But tá a bá ń sọ̀rọ̀ ẹni pé ó máa ń pọ̀ nígbà tá a máa ń sọ nípa Islam and culture. Al-Islam wal aada. Islam àti culture àtàlágà. Lọ́pọ̀ nígbà tá a máa ń sọ nípa Islam and culture ibi tí a máa ń sọ̀rọ̀ lọ ó máa lọ sí àwọn tó ń ṣe pẹ̀lú àtìjọwá ní ìṣẹ̀lẹ̀ àwọn abaládé tó jẹ́ pé kò ṣe déédéé inú kọ́jọ́ lápẹjúwe lẹ́sìn ọlọ́gbé inú kọ́jọ́ Yorùbá ó ní ìfàlọ́mọ ìlọ́wà àwọn tó ń wà fún ọdún pé ní ìfàlọ́mọ tí wọ́n máa ń ṣe tábàgbọ̀n tuntun lọ́pọ̀lọpọ̀ ìtàn láàrin tó jẹ́ pé afẹ́ kàn bẹ́ẹ̀ nílẹ̀. bẹ́ẹ̀ náà níta bá sọ pé ìpara òkú lẹ́yìn máa ó lọ pẹ̀lú kọ́tọ̀ yorùbá náà ká pé afẹ́ sòkú àjà bẹ́ẹ̀ ni àríwá ṣọ́ra án ìsòkú àgbà àfọ̀fẹ́ haram kọ́tọ̀ yorùbá òun ni kí àjọba lè tẹ̀rẹ̀ ẹni kákún lè tẹ̀rẹ̀ ẹni nílẹ̀ yorùbá kọ́kọ́ في اوكي اا فلوس ضايله لا راحوتو كي ياو كوكول في اوكور راحوتو بابا بسوني بابا في الشريعه خلاف اصلا كل ده مثل كان رسول الله عليه وسلم انا بسوي بيه لو كنت امر احد ان يسجد لاحد لامرت المراه ان تسجد لزوجها arábìnrin ká fún máa pàṣẹ pé kẹ́nìkan tó forí balẹ̀ àbí kó tẹ̀ kí ẹnìkan ìyàwó yorùbá máa kúnlẹ̀ sí ọkọ rẹ̀ culturally nínú àṣà wa ọyẹ tó bẹ̀rẹ̀ sílẹ̀ kó kúnlẹ̀ sí ọkọ rẹ̀ ṣùgbọ́n islamically nínú òfin ọlọ́run ọba kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ alásùfẹ́ lórí ọ̀rọ̀ tí ó bẹ̀ sọ̀rọ̀ lẹ̀ tó dábàárẹ̀ lómi ìgbésọ̀ pé òfin tàbí ìgbésọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ sọ ọ̀rọ̀ tó jẹ́ tó kò wọlé rẹ̀ gẹ́gẹ́ bí ájúmẹ̀ntì kan tí ó kọ̀ nípa lẹ́nu ọjọ́ mẹ́ta rẹ̀ nípa wípé òjò wà pàdé síbò kákúnlẹ̀ àti kákẹ́kẹ́ra wa èyí tó fẹ́ sáré lẹ̀ ṣàrán olùdókòó lẹ́kọ̀ọ́ kákúnlẹ̀ kákúnlẹ̀ sí ara wa kí obìnrin tó kúnlẹ̀ sí ọ̀pọ̀ Gbogbo bẹ́ẹ̀lì òsì níbẹ̀ ni pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tábà sọ nípa pọ́ọ̀ṣọ́ àwọn bí táwọn ń lọ omi àwọn abọ́ sí pé kí náà ṣàkóso dáa àwọn tó tako àkídà wa gẹ́gẹ́ bí mùsùlùmí báwo tó ní fún méjì ilẹ̀ Yorùbá kọ́nsẹ́pì ìtàkùn ní àyànmá wọ́n rí nífẹ̀ẹ́ mọ́ orin àkúnlẹ́yìn ó ní nǹkan ṣe pẹ̀lú orí tó Yorùbá kan sáàṣì nǹkan kan tó wà pẹ̀lú ìṣọ́ àmọ́ orí náà fún wọn pé orí lè ní gbàgbọ́ bẹ́ẹ̀ orí ìdíjẹ́ ń jẹ́ orí ọmọ ṣùgbọ́n sọ̀rọ̀ á ní àbúrò pé orí mi ìkẹ́kẹ́ tó ti ṣe pẹ̀lú destiny àti kádà orí rásùn ibi ibẹ̀ náà ni ó áwùsì ọpọlọ wa àti àwọn component mi orí mi ṣe pẹ̀lú. Tẹ̀lé tí Yorùbá bá sọ nípa orí culturally aspect àwọn ẹ̀kọ́ wà tí wọ́n so máa orí concept orí tó tako ṣẹ̀ríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn instances yìí tó tá a bá ń sọ̀rọ̀ nípa culture generally ó máa ń sábà ní ṣe pẹ̀lú àwọn kan tó jẹ́ àṣírí àwọn kan tó jẹ́ negative nípa culture tó tẹ̀sí wá máa jọ bí ẹni pé àdúgbò tí ẹ sì tẹ̀sán ní ṣe pẹ̀lú níta abáláyé àbí ìgbà tí àgbọ̀n ń ṣe tábàwọn èèyàn lórí ẹ̀ tó jẹ́ pé kò dáa ni tó gbogbo nǹkan tá a báwọn ìlórí ẹ̀ tí wọ́n ṣe pọ́nù ọ̀gá. Àdúgbò sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n sọ nípa rúkì àfànàbí tí láti ẹ̀dùn sàn. Ànábì ní rúkì àfẹ́ ẹ̀kẹ́ ànábì ní ẹ̀ ti ti ìdọ̀. Bàyí náà wò lágbá ìgbẹ̀rún kan. Ànábì ní kò sí ìdọ̀dọ̀ burú níbi àrùn ìfẹ̀yà tí ò bá jẹ́ pé ṣọ́ọ̀fù àbẹ̀. Wọ́n ẹgbẹ́ nǹkan tí wọ́n ti ṣe tẹ́lẹ̀. Omi àgbẹ̀ àmì sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadith yìí wípé èyí tó lè jẹ́ láìsí bẹ́ẹ̀ omi tá a bá rí àlùmọ́wá ni ash-shar'iyya. Àwọn kan tó jẹ́ tí ṣẹ̀rẹ̀ àti لا أسوة في الشر لا أسوة في الشر kò sí pé à ń kọ́ṣe ènìyàn à ń kọ́ṣe nìkan àbí tradition kan tó bá jẹ́ lórí ìlú. الإمام الشافعي عليه رحمة الله ولي إن من أسباب انتشار البدع اتباع الآباء والأجداد wọ́n nínú ọ̀nà tí bídá àdádálẹ̀ tó máa ń dà fọ́nká lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ó máa ń fọ́nká látara ìmáa tẹ̀lé ìtaàbá lọ́wọ́ àwọn bàbá wa ìtaàbá lọ́wọ́ àwọn àṣáájú tẹ́báwò. Àwọn ìṣù um, kan ṣẹlẹ̀ ní social media lẹ́jọ́ mẹ́ta tọ́nà òfin kó wálẹ̀. Àwọn kan àwọn ti dùn pé èyí táwọn bá lọ́wọ́ bàbá àwọn ẹni traditional ẹni traditional way ebi ìṣẹ̀bọ bí ìmọ̀ ìmọ̀ ṣe

láì ní ìdáàmú bídà ọmọ ṣẹlẹ̀ bákan náà kófò ọ̀gá lè ṣẹlẹ̀ ọ̀gá wọn ló sọ̀rọ̀ nípa tọ́tọ̀ ọ̀gbọ́n ṣe pẹ̀lú tọ́tọ̀ ìgbà tí mo sábà nípa mi ṣe mo ń lọ fún wọn ní mọ́ṣáláṣí lọ́sídọ̀ ọmọ àwọn ọmọ mọ́ṣáláṣí rẹ̀ nínú mọ́ṣáláṣí tó tóbi tó pọ̀ nípa wọn. Sọ̀kúrà àwọn ọjọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì àwọn pàṣẹ ní bíi principal officers Neno dormente, não até. Isso no meio do almoço. Ele é importante a oração de Etono, no meio do almoço, falando assim. A senhora ficou sorrindo, uma corada na frente. lá para muito, eu vou falar bem, eu sou para os Baba é sobre ele, something. Já vai na palavra Etono, é não uma dalada. Um ator que é, não tem já mọ́nà tó bá ti máa ń jọ bọ̀ ọ̀dà náà ká mọ̀ sí ìrìn àjẹ́ àti ọ̀sọ̀gbọ́n àwọn ẹ̀rọ sálà bàbá ti ní bèrè wọ́n máa wọ́n fẹ́ bò án ta fẹ́ẹ̀tì ìbáná wà lẹ́lẹ́ àti kò wù mí kí n máa ń sí ìrìn àjẹ́ gbogbo tó bá rí kí ó ara rẹ̀ wá láǹfààní ìbẹ̀rẹ̀ àwọn àbá ti ń pẹ́ àlìkẹ́kà kí ẹ̀ mọ̀ sí ẹnìkan jẹ́ ìtàkùjẹ́ pé ní ẹ̀kọ́.

ẹ̀yìn má ti dọ̀ jẹ́ ìdílé ṣe ń tó jọ̀bọ̀ bíi tèmi náà wọn náà tún wá ń pè ọmọ bíi bàbá arúgbó ni èyí tó bí tẹ̀kìlì títí tẹ̀kìlì ti máa ń dálẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ fún mi nínú mọ́jẹ̀bù tí wọ́n fún ọmọ mọ́ azé kò ní ẹ̀yà fún aṣọ yìí kan tó jẹ́ tó jẹ́ pé ohun rẹ̀ clear ohun rẹ̀ dẹ̀ lẹ̀ sókè ní bí mo ṣe wà bóyá microphone gbá wa kódà tí bá lọ fi competition fún tí bá sọ pé bo èmi náà ẹ̀fọ́ àná tí ó tó ẹ̀mí ó yẹ kí n já àmì. lórí ti bá sọ̀rọ̀ lọ sí máì tó bá mi fún àwọn tó àwọn kíláàsì lókè mẹ́rin mọ́jọ. torí mo mọ́jọ mọ́ láti ìjẹ́ ni pé ó jẹ́ pé ó wà ń dá sọ̀rọ̀ ó jẹ́ pé ohun ìlú ìjà tó ṣe ọ̀sẹ̀ máa ń gbé sàádé tó rí tó ti wọ́n sọ̀rọ̀ gbà fún ta kí láti sọ̀rọ̀ gbà fún ta tàbí kí wọ́n fi inú àdójọ́ nígbà tó sọ́fà àdó àṣàmọ́ àlọ́sọ́là sára ti sọ pé aláwọ̀ òdòdó ní sílẹ̀ àdìsọ. Anábìlẹ̀ lọ lọ òfúbìlà fa ìnáwó àǹdà ní ìtàsọ̀ọ̀tà. Anábìlẹ̀ tó gbé bìlà ó ń fi ẹja kiri ó máa já tó ìṣẹ̀lẹ̀. Tòkùnbẹ́ sí afẹ́kẹ́ ohun abin ó já kiri ó já tó ohun tó jẹ́ pé yóò kílẹ̀ àti sẹ́nìkan torí pé ó fẹ́ wá pẹ̀rún lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ tó wá pẹ̀rún tó yẹ pé òun náà pọ̀ yẹn ló wá lẹ tó ń pẹ̀rẹ́ náà lẹ nínú náìtì tó fi jẹ́ náìtì tó gbọ́rọ̀ síta tó nínú tó fẹ́ pẹ̀rún yẹn ní pátáàmù tí bàbá rẹ̀ ṣe ń pẹ̀ èyí máa ń pè ní àpẹẹrẹ lẹ́yìn tó jẹ́ pé àwọn ẹni iwájú tó jẹ́ pé gbogbo kan bá máa ṣe àfẹ́ gbé ẹ̀sẹ̀ fún bẹ̀ àlẹ́ mọ́ انتشار البدع إيه متوجه في البدع بدع من الكفر متوجه في الفقر الله سبحانه في القرآن الكريم يقول شرح الصفر ولنا ذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مشرفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون. بين الاسمان شلتين àwọn ìṣọ́ fún pé ẹsẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba ẹ̀mú ìṣin ọlọ́run ọba ó jẹ́ pé wọ́n ń ṣe àlìtìdá ìmọ̀ àléyìn àbá wọn àjìdá wọ́n fi àwọn òní lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá àwọn àwọn aṣáájú àwọn òṣèlú ẹ̀sìn jẹun ìṣẹ̀lá nígbà tí àbùkù ìkúgbà fẹ́ jáde láyé àti ọba nílé àmì kó lè ṣe ìlọ́ọ̀ kẹ́lìmọ̀tàn aṣáájú lákàbí àmì ìdàgbàsókè ìrẹ́ ọmọ mi ìrẹ́ ọmọ mi láì láì lọ nígbà tó ń rẹ̀ sọ dájọ́ kí lè bá fi ṣe àwùjáde ní wọn wájú ọlọ́run mi. àwọn àgbàyà méjì tó ń bá pẹ̀lú àwùjọ ìdí wọn wọn ìta ń bọ̀ ọdún àmì lẹ́sẹ̀ tó ń bọ̀ lónìí táwọn ọkọ̀ àmì ìjà sí áfíríkà pàdé ṣé gbogbo ọ̀nà kan tó ń bọ̀ lónìí ń tọ̀ òfẹ́ kú òbẹ̀. gbẹ̀jẹ̀ kí òun náà ní ìgbé owó àbòsíṣàlùkọ ọ̀nà púpọ̀. tó kiri ẹ̀ bó ṣe náà lè lára wọn tó nìyẹn lọ́nà. olúwa ní ọ̀sán ní ìmọ̀ àrùsán ní republican ọ̀rẹ́ẹ̀tì ní nàìjíríà ó bá ń bí àwọn tá a ti ní kó lọ kìlọ̀ náà náà àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba ilẹ̀ akọ́là mọ̀tòrọ̀tòrà náà bá ti dé ibi tá a rán wọn sí ní ìletò tá a rán wọn sí nílùú tá a rán wọn sí olúwa ní bákan náà ní ilẹ̀ akọ́là mọ̀tòrọ̀tòrà àwọn tó jẹ́ mọ̀tòrọ̀tòrà àwọn àbúrò wọn ni ìtumọ̀ mọ́tọ̀ àwọn náà ní kíni àwọn náà ní àwọn mọ̀tọ̀ fóònù àwọn ní àrò àṣà àwọn tí wọ́n ti àwọn agbẹnugan wal aṣọ àwọn àgbàlagbà àwọn olórí àwọn ẹni àti ní àwùjọ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tó wá àwọn yàrá ní àṣọ ọ̀pẹ̀ yàrá ní àṣọ ọ̀pẹ̀ pọ̀ yìí wàrà àtàwọn àwọn tí wọ́n jẹ́ olórí ìlú tí wọ́n jẹ́ ẹni pàtàkì ẹni bí ẹni èèyàn bí èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú òfin yẹn tó sọ pé iná wa jẹ́ na àbá àmì àlọ́ọ̀mù a ti bá àwọn bàbá wa lórí ìlànà ìrìn àmì àlàbí lẹ́sìn àlàdí ó ti ní ìlànà táwọn bàbá wa ń tọ̀ wà iná àtàrí mọ̀ọ́sẹ̀lú ojú ọ̀nà ẹ̀ ńlá fún ojú ọ̀nà ẹ̀ ńlá máa ọlọ́run wáyé dà pé ilẹ̀ aláwọ̀ tẹ bá sọ fún wa ipe ìtẹ́bí ọba àǹzàlọ̀ lọ́ọ̀ ẹ tẹ̀lé tó wá nínú òfin ọlọ́run ẹ tẹ̀lé ìlànà ọlọ́run ẹ tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ọlọ́run ọ̀lù báyìí nà tẹ̀lé ọba àǹfẹ̀yìn nà tẹ̀lé àbá ọlọ́ba ní tó wọn sọ ni pé n táwọn tẹ̀lé omi ìlànà tá a bá bàbá wa lórí rẹ̀ olùwàyàwó lọ́ọ̀ká ni àbá wúhù láyà àkèlè mọ̀ṣẹ́ àmì láyà àkèlè olùwà tó bá yẹ fún bàbá wọn tó bá jẹ́ pé wọn àti ẹ̀mí là àti ẹ̀yìn wọn àmàna ń kọ́ tó yí bẹ́ẹ̀ lọ bí ìfẹ́ láwùsù ọ̀tà sí àṣà ìlú àyíkọ́sìn àwọn tí wọ́n bá jẹ́ àwọn aṣáájú wa lórí àbúrò èyí tó bá jẹ́ àpamọ́ àti tó bá jẹ́ kòfò àti tó bá jẹ́ dídá àti má tọ̀sí àwọn aṣáájú bẹ́ẹ̀. àlàlá wọn sì yí ọ̀rọ̀ fún ọlọ́ nígbà tó wọ́n ṣe àlàyé wọ́n ní àwọn ẹni bá ń sọ yìí wọ́n ti àti tó ìtẹ̀sílídìí àbá nípa pé àwọn bàbá wa kí wọ́n máa pọ̀ṣù wọn. olùwàsáhà tó fi ìmáìnìdì àdìyà ìyẹn ló fà tó jẹ́ pé ìgbàjọ́ wọn nínú àwọn ànẹ́bí ọlọ́run wọ́n ti sóòrù wọn ò gbé àwọn ànẹ́bí ọlọ́run fún àti àwọn tó wọ́n kára ró láti gba àwọn ànẹ́bí ọlọ́run tó إنه وما هذا تتبين فآباهم أجل الناس أما بقيهم صحيح علينا نبدأ وأشدهم ضلالا لم يكن في صنف بما وحدا من عبد قال وهذه الشبهة لرد الحق وهي يعني وهذه الشبهة وهي لرد الحق يرد كل ìrójú tí ò lè túmọ̀ ìrójú tó wọ́n tó kú yẹ sí láti fi dá òkú padà oníkàmọ̀ pé báwọn àwọn ọmọ ẹ̀ ṣe fún ọ. sábà wọlé yorùbá sábà níbi èmi tó ẹ jẹ́ kó ní pẹ̀lú àwọn alálàpá tó jẹ́ kí wọ́n jẹ́ àwọn náà ti wà nílẹ̀ tẹ́lẹ̀ àbáwọn akọ̀ra ní ọmọ àwọn ọmọ àgbàlagbà. ìjọba náà àwa nípa tí wọ́n ṣe ń bí ọ àwọn ẹni tí wọ́n ń gbé máa ṣe wọ́n fẹ́ mú àtìsáyẹ̀lì ẹ̀sìn àkọ́kọ́ ní wọlé mi. wọ́n fẹ́ sọ wípé òfin tẹ̀ lè ṣe àní kéde òkú. ṣé kò àtàṣe ìyàlẹ́ ọ̀nà tó wá ṣé ń ṣe lọ́wọ́ wọn ni wọ́n á bí ṣùgbọ́n àtúnú yọ̀rọ̀ ti ti wà àtúnú. wọ́n ní èrú tó yẹ èrú tó yẹ yẹ ti tó yẹ pẹrẹ òun lè rí ojú pé bàbá wa bí a ti máa ṣe fáwọn. wọ́n ní kó wá ti pé torí ìyẹn ni à ń fi wá sọ pé ìlànà tọ́lọ̀ tí wọ́n mú wá kò wù wá. wọ́n ní kó bá jẹ́ fáwọn èèyàn wà lọ́wọ́ dùrù lẹ́rọ síhìn wàhásùnà pàṣẹ. tó bá pé wọ́n mọ̀ ni tí wọ́n bá ní àníyàn tó dáa ni làkàna ìhàkùn ó wà ní pàṣẹ wọ́n ní tó yẹ kí ní tó yẹ kó yẹ ní kálukú lógún ní tó yẹ kó kálukú máa wá ọ̀nà ìrìn òdodo wọ́n máa jíjá àlẹ́ ìfapọ̀ ọ̀ṣùdọ́ ọ̀ṣùdáhù wọ́n ní tó yẹ kó òdodo ní wá wàwá àgbàdà bẹ́yìn náà wà bẹ́yìn náà bàyìrí tó ń wọn òdodo tó ń fi òdodo wọn kan ní bàbá ìyẹn láwọn ìfapọ̀ tọ́kàn wọ́n ní òdodo yà fún fẹ́lẹ́ mẹ́ oníṣẹ́ mẹ́ẹ̀dánù kọ́ àbá oṣù wọn àwọn tí wọ́n lẹ̀ ayélujára wà á pèlà nílà káyì àti mímímà òmìnira ìkàwọn tó pín nǹkan yìí tó gbọ́dọ̀ má jẹ́ bẹ́ẹ̀ nítorí bá àwọn bàbá wa ti máa ṣe ni ẹyọ ẹni kan tá a lè ṣe wẹ́ẹ̀kù wọn náà ti fẹ́ bọ́ àṣà ọmọ wa nínú sọ́nà táwọn tó bá ní ti sọ a lè ṣe ìjẹ bá wò ìgbà tí ṣe àbúmọ̀ kan ni nígbà tí àlè fà nígbà tó ṣe ìlú tí wọ́n fẹ́ kírun. Rìsọ́ọ̀bù ní pé láyà ní sọ̀rọ̀ wọ́n wà níwọ̀n àríwọ̀ sọ́nà wọ́n kọ̀ọ̀kọ́ kírun náà sọ̀rọ̀ kan tó sọ̀rọ̀ sọ̀rọ̀. Lọ́ba lọ́ba ṣe tó fà wá ní tọ́gbọ́ kírun. Sọ àkókò ayé ìdàlùkò tèrè ọbẹ̀ ọmọ ọ̀tá lánàá àbúmọ̀ Wọ́n sọ pé màá àlàmù kọ́yọ̀ omi màtà àìsàn orí ilé mi máa ó dáa ju tó ọmọ lọ ìyẹn dáa ló ń pè wà láì ilé mi máa dáa ju tó ọmọ lọ àwọn tó ń túmọ̀ ẹni pé ilé mi máa sáńdáàdì tàbí ilé mi máa gbogbo iye tó bá ní kó tó fi téèjì bá láti fi ṣe wọn mo ti pẹ́ pé èyí tè mi máa yẹn ló lọ́rọ̀ mi lọ. pẹ̀lú bẹ́ẹ̀ ló ń pẹ̀ ní pé orí pé sáńdáàdì bá láti fi máa ń ṣe kó gbà ní máa wá ìgbà tó tó wáyé padà àbùsẹ́ ìdílé kò dé ọmọ ọ̀sán ìṣẹ́ àwọn ìbáyìí ló ló ń takùsà ní ìgbà níjọ́ náà lọ. Pé ní tó ṣe yìí, ó ń takùn súnà tàlẹ́bọ̀ ọ̀pẹ́ lọ́rọ̀lọ́ àyọ̀fúnà. Wọ́n takùn ìmáàmù níjọ́ náà lọ. Ìgbẹ́rẹ́ ìmáàmù ní tó ṣe ìkó bá ń nínú ilé súnà lẹ́bí onítẹ̀lẹ́ nínú sọ̀lá sí àyẹ̀fọ́ ṣe tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ti pé anábì sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sọ́lámù kan ní àmì ní sáńdáàdì ẹ̀ka jẹ́ni tí máa máa ń tẹ̀sán. wọ́n ní àmì ìgbà ilẹ̀ ọ̀rọ̀dún wọn náà gbọ́dọ̀ náà lẹ́yìn ilẹ̀ ṣọ́ọ̀ṣì bá kàdà sọ̀rọ̀. kò fẹ́ nǹkan nínú wa tá àti dọ́wọ́ padà sílẹ̀ kò fẹ́ nǹkan tó lè ṣe nǹkan tá a sọ pé èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ ẹyọ nínú mẹ́sì ìrẹ̀ yẹ́bọ̀ kan máa di sọ̀rọ̀ ṣìyàn lọ́dọ̀ ìbọn bùkárí nínú mẹ́sẹ̀jì tí ànábì kọ́kọ́ fún àwọn sàádé òní pé òṣòfò máa yà kó lu àbá òní. ìjọ náà bàbá yín bá ti ń ṣe tí ó bá ti wà nípa àwọn tọ́lọ̀ ọ̀fẹ́ tí ó bá ti wà nípa àwọn tá ànábì fún wa ẹ̀ka ẹ̀ wọ́n tọ́ lọ́rùn sí ànábì sọ̀rọ̀ ọ̀kadì ọ̀sán lọ́rùn wọ́n ní kò sóòlù ọ̀dọ̀ làánú ó ní kẹ́yìn kọ̀ọ̀kan wa ká kí ó jẹ́ pé tí àwọn èèyàn tí wọ́n bá fi ń ṣe mistake káfí ìrìn àwọn abẹ́ àwọn oníṣe mistake pẹ̀lú wọn. Ṣé ó lè wà lẹ́yìn rẹ̀? Ṣébí ẹ̀ ń pè náà rẹ̀ pé gbogbo ayé sábà ń lọ náà bẹ́ẹ̀ báyìí. Ṣé bá mọ̀ pé kìí ṣe ojú ọ̀nà nìkan pé ìrìnàdá dúró? Wàlẹ́ bí ìrìnàdá dúró lórí òdodo ó dáa ju pé ìrìnàdá pẹ̀lú jìnnà lórí irọ́ àdúgbò àwọn ọ̀sẹ̀ nínú tèmi àfihàn ọlọ́pọ̀ wọ́n sọ pé àṣọ̀dẹ̀ fún ọ̀nà ìyàgbó wọn àbò àwọn olóòdodo àwọn ìwò òdòdó wọn ti bèrè wọn la wọn tẹgbàgbó yàtọ̀dẹ̀ ọ̀rọ̀ àbò gbogbo àwọn òkúrọ̀ aláàbò yóò tẹ̀lé kan yóò dúró yóò tẹ̀ wọn ni àdá amúrún já fún wọ́n sọ̀nà ìlọ́ ìlẹ́kì láǹtẹ̀gídà wọ́n ní ibi ìṣẹ̀lẹ̀ máa rí òkúté kámọ̀ tó kíkún ní ẹ̀ṣẹ̀ máa rí ní ẹ̀ láti ní ìlànà ọlọ́run ọba tó ṣe ìfà nínú nínú àtúntò ìtọ́sí wa ní púpọ̀ púpọ̀ ìlú ní ọ̀sẹ̀ sí ọ̀rọ̀ wa wọ́n ní orúkọ tẹ̀lé ọ̀sùn ọ̀rọ̀ wa àwọn ọ̀rọ̀ ní ìwọ̀n tó jẹ́ pé ìgbà tó lò pé ní àwọn tó wọ́n tó máa ṣe ìpinnu ọlọ́run ṣe àwọn ọ̀sán wa wàá mẹ́ta yẹn pọ̀ náà fà yẹn pọ̀ ìlà Gbogbo tó wáyé tí yóò wú kò sáré, ọlọ́run tó jẹ́ kí ó máa fẹ́. Èyí tó sọ ni pé táwọn yẹn bá ń tutù di kankan tó bá jẹ́ lórí ààbò èèyàn sí sí ibẹ̀. Ẹni mọ̀ sí ìjọba ìlà ààyè. Oníkẹ́yìn kọ̀ọ̀kan yín tó má tún ìnà rẹ̀ lẹ́yìn pé táwọn bá tún ẹ̀rọ ṣìnà. Lọ́sọ̀ population wọn Lọ́sọ̀ wọn lẹ́yìn tó náà ní àfikún ìmáà. Ẹni tó ní ìtayé bá ń tọ ìbẹ̀ là ń lọ wọn ni wọn ti pé wọn mọlẹ ìmá sani jẹ ìmá ìdá lẹbi àkówó ànàmá àná ẹni máa sọ pé èmi ò lè dáyọ yẹ ìnà òǹdà ìfò àtàkì ṣàn wọn ni ẹgbẹ́ mi lọ ọmọ ọ kò sí pé à ń kọ́ ṣe èèyàn lórí àbúrò ìtumọ̀ níbi eré ìgbẹ́ àwọn nípa bá bá láwùjọ wa lára àwọn ìfá wa ni lára àwọn òbí wa ni nínú àwùjọ wa ni káfíń nígbà ọ̀tọ̀ tí ò bá ti bá àwọn èèyàn gbọ́dọ̀ kọ́ṣe èèyàn fẹ́ kákòókò ẹni fẹ́ẹ̀ pé pé ilé ọmọ Yorùbá ni wọ́n ó ní bí àwọn ọ̀gbọ́n kó máa kúnlẹ̀ lóúnjẹ pọ̀ wá bí àwọn mẹ́rin ni bí wọ́n fi máa ṣe fún bá a nù nínú ìdáwó ìlà oṣù àtà ìṣàlẹ̀ òfin ìmọ̀ fọ́ọ̀mù ẹ̀ka lọ́rùn àtọ́kàtọ́ sí ọlọ́run ọba. ṣùgbọ́n àlùbọ́sùwà tábà ní ẹgbẹ́ tó ṣe yìí táwọn olùkọ́sùwà tàbùmù fẹ̀fẹ̀ yẹn ó máa ń ó dọ̀dọ̀ wà lórí ipò dáa tá a bá bá àwọn èèyàn lórí ìgbà tó dáa táwọn ọba ń ṣe. gẹ́gẹ́ bí Usman radiyallahu anhu tó sọ pé ó ní in asanu fa asin máa ọ̀gbìn táwọn bá ń ṣe dáadáa kó wọn kẹjọ máa ṣe ìyẹn ní dọkítẹsán fún pé tá a bá rí nǹkan kan wa nǹkan kan láwùjọ tó dáa èèyàn máa ń ẹmúlẹ̀tẹ̀ ẹni èèyàn máa ń èèyàn máa ń kọ́ ṣe ẹni nítorí ọ̀rọ̀ tí a máa ń sọ pé inna Allah ta'ala yuhibbu ma'aliya al-umur àníbi ni ọlọ́run bá ń ní ìfẹ́ àwọn nǹkan tó dé nǹkan yáàyè àwọn nǹkan pàtàkì àwọn nǹkan tí wọ́n bu yìí pọ̀ ní àwọn nǹkan tí wọ́n sọ ní ìdí ẹni gíga ẹni ìyè ẹni ẹ̀yẹ nínú nǹkan tó fi máa ń sọ níbi ẹni gíga ẹni ìyè ẹni ẹ̀yẹ òun náà ní alùmọ̀rọ̀ à wọ́n máa dún àjò bákan nínú rẹ̀ òun náà ní alùsùn àtọ̀lùfàtà kí èèyàn ní ọ̀sùn dáadáa. Wọ́n sọ̀rọ̀ fún ẹni tó bá ní model ẹni tó bá lè fi wò ẹni ó tètè máa kàṣọ. Èyí tó sì ní pé ẹni táwọn wò yẹn òun ti ṣe òun ti ṣe tráà mẹ́rọ. So àwa ó kò gba àìdé àti ẹ̀ lọ́gán template àwọn olò ìyẹn ni òfin sábà yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ipe a ní ìdíyẹ ní táwọn ọ̀rọ̀ òun. Téèyàn wá sílẹ̀ tó ń wò ó tó ṣe kí ìrànlọ́wọ́ ní púpọ̀ àbí kí wọ́n ní direction. Bí ìyàwó ti ẹ̀tọ́ wá ní direction tó bá ní púpọ̀ tó bá tilẹ̀ tó wò ó máa pẹ̀ kó tó débi tó lọ. Ṣẹ́gbà mi ò kí ìyẹn ní aṣáájú ó máa ń jẹ́ kí ìrìn àjò ìyẹn ó máa jẹ́ kóríyá. Lóbi ń dábàá ló ti ṣe wàhálà fún yóò ṣàlàyé fún ọlọ́gbọ́n pẹ̀ fọ́mọ́lá ìdílé fún àṣẹ ilé. Lórí bí nígbà tí àwọn tí wọ́n ti dàgbà tí wọ́n ti lẹ́sìrẹ́ǹtì nínú ìgbà tí wọ́n ti máa ń fi ṣe àdánwò kan kékeré òun náà ni tí wọ́n bá tó bára rẹ̀ gbà yẹn ó jẹ́ kó ṣe wàhálà. wọ́n á sọ fún àlọ́ àlàyé kékeré kan ńlá. so èyí tí wọ́n lò bẹ́ẹ̀ ò ní pẹ́ tá a bá rí dáadáa a máa ń kọ́ṣẹ̀ lára wọn. kí ló fà á? nígbà tó ní dáadáa yẹn ó lè jẹ́ dáadáa pípọ̀ àmọ̀ ṣàríà tó lẹ́rìí. ó lè jẹ́ dáadáa tó jẹ́ pé àwọn òṣèlú ẹ̀ nínú kọ́ńtọ̀ wa ṣé òkúrí dá ìṣẹ̀fẹ̀ nínú ṣàríà àpẹẹlẹ náà dá tó gbé kò sí tó bá bí ẹ̀ṣẹ̀ tó dáa yóò wọ ilé sí abẹ́ ìṣẹ̀kan nínú òṣùlù ṣàríà nínú àwọn tó jẹ́ ìpìlẹ̀ ṣàríà ní nǹkan kan tó dáa yóò wọlé sàbẹ̀ rẹ̀ jẹ́ni tí kò tẹ̀lé àwọn anípa ìdá ó ní gbogbo ìyáàpá tó bá ti wà á dé là gbogbo ayé tó máa bring about social justice nínú ètò òòlù pé nǹkan yẹn kódà tíṣáárì ó mọ̀ náà sọ lórí rẹ̀ pé nǹkan yẹn ara ìyáàtà ṣàyídà ní máa yẹ. lórí nǹkan yẹn tí wọ́n mú wá benefit náà ló fẹ́ wá ẹ jẹ́ fún alákòókò. àpèjúwe oní traffic eh, traffic lẹ́sẹ̀ traffic line àbí traffic sign generally gbogbo nǹkan tí nǹkan kọ̀ọ̀kan yẹn indicate kílẹ̀ rí lórí ẹni sílẹ̀ ilé ń pín náà máa tàn náà rẹ̀ ìdílé èèyàn máa lọ. wọ́n bá tàn dún ẹ̀ kí èèyàn lọ gẹ́gẹ́ ní olóyè ìdáre tí àwọn ajáru náà yẹn ṣẹ́ tí mo fi ní ìjọba ẹlẹ́ṣẹ̀ lè yẹn lọ́dọ̀ ọ̀rọ̀ wọn. kí ló fà á pé tó dé ìtura yẹn ní tó fẹ́ mú wá òun náà ní àlámù yóò mú ìfọ̀kànbalẹ̀ yóò mú wá wà dọ́rọ̀ yorùbá àbọ̀rọ̀ yorùbá gbogbo pẹ̀lú àti lè dé ìtura ìnira ṣẹlẹ̀ àfẹ́mọ̀kò. tẹ̀lé àárí ẹ̀ ní fún pé ààrẹ ìwọ̀n láì tẹ́lọ́gẹ́ ẹ̀ẹ́dídà àjẹ́rin oṣù lé tó rẹ̀ ìgbìyàn máa jẹ́ sọ́ nítorí pé nínú nínú kọ́ọ̀tọ̀ ọmọ ènìyàn wọ́n ní déńdà náà rẹ́ẹ̀dì ni wọ́n fi rẹ̀pẹ̀sẹ̀ntẹ̀ ìjọba ní pé tó bá ti wá nígbà tó kan rẹ́ẹ̀dì ni ó fi tó lọ forí dáàyàn àti tó forí dá mọ́tò ní òfin ṣẹ̀rí àtẹ̀ ni pé àbọ̀rọ̀ lùdáàyàn gbogbo tó bá tún lè fà nira ṣẹ̀rí àwọn òkú lànà kìí sọ pé là dọ́rọ́rọ́ lọ́nà bí wọn kò sígbà láàyè tó pé tó ìnira tó fi kààyàn yálà ó wà lórí àníyàn èèyàn tó fẹ́ ìnira alágbádá àbí èèyàn ti máa mọ̀. tó ká mọ́ mọ̀ mọ̀ dá sí ìnira ìyẹn ni dọ́rọ̀ ìrọ̀ òun pé èyí sì fara ní ọ̀ láàbọ̀ ọ̀rọ̀ àti náà kẹ́nìkan ní sọ tó wà ní tó wà ní ọ̀rọ̀ ẹ̀gbẹ́ yéṣù sọ palágbádá bí a bá ti sọ pé gẹ́gẹ́ bí àtọwá sọ ẹni ẹni ìwà wà kan kébù àti ẹ̀sìn tẹ́lẹ̀ṣẹ̀ ó fi tìrọ̀ ọ̀rọ̀ ìtìrọ̀ ọ̀rọ̀ mùsùlùmí ìyá bọ́ra ní mùsùlùmí ọ̀hún yẹn gbàgbé pé mo ṣẹ̀rí àdọ́rọ̀ yìí gbogbo bá ti dé nǹkan tó lè fa sùtá tó lè fa nǹkan nira ṣẹ̀rí ọ̀dùnkún bẹ́ẹ̀ nìkan ní ìsìn tó lọ jáná ṣe jáná náà ló ń tòrò tó jẹ́ pé kó mọ́tò bí traffic light election ẹni ẹlọ́dọ̀ ọlọ́run nítorí pé irú fìyàsà fìyàsà tó wà áádúlà fìyàsà tó jẹ́ pé ó balance ni nítorí pé ó wà fún protection of life and property ó lè bá jẹ́ pé life ọmọ ènìyàn particularly ó lè bá protected ó sọ pé nǹkan tá a fẹ́ pọ̀ sí lára wa nígbà míì ò lè jẹ́ dáadáa ó jẹ́ pé àá lẹ́rù directly ní ṣàríà nígbà ní ó sì jẹ́ kàtúndẹ́sẹ̀ ákùnrin pẹ̀lú nǹkan yìí ó ṣe rí ó sì dá lọ́pọ̀lọpọ̀ sọ nínú rẹ̀ ó ní àdéhùn kẹrí bẹ́ẹ̀ àtọ̀lá ọ̀bẹ ọ̀hánàwó tó wà fún ọ̀sùn àdéhùn ìgbàmà nípa kan tó wọ ilé ilé ọ̀dà náà sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn àárín ìsàlámà àwọn èèyàn kan tán wọ́n Ànábì sallallahu alaihi wasallam Ànábì wáyé kọ́ ìjà mùsùlùmí pé kí wọ́n tọ́ ara kí wọ́n san wọ́n lọ́wọ́. Débi pé ìgbà tí àwọn èèyàn yìí wọ̀ wáyé kò sọ ápọ̀ wáyé. Gbogbo bá nàbí ṣe ń sọ àwọn èèyàn tó pé kọ́bí ara sí. Ó ní sábà orí ìbànújẹ́ ó bá àgbàdì látara pé ṣíṣàn àwọn èèyàn sáàdẹ̀ tún bá àwọn ọ̀ṣọ́ sáà tètè dìde ó ní arákùnrin tó bá dìde ìgbà tó dìde nínú àwọn àṣọ tó bá lọ sílé tó bá lọ mú bí ibi tí wọ́n máa ń fi owó sí tó bá lọ mú wá ní ó bá gbé kalẹ̀ síwájú anábọ̀ Muhammad ẹnì kan náà nínú àbá tó lọ mú wá ṣùgbọ́n wọ́n bá bẹ̀rẹ̀ sí máa dá nǹkan àǹfààní jọ fún ẹ̀ arákùnrin báwọn èèyàn yẹn ìnáwó sọ pé mọ̀ sáà nàpẹ̀ ìlú láàrin sóun nàpẹ̀ ní lójú ọ̀dọ̀ islam ẹgbẹ́ bá ti lọ́nà dáadáa kalẹ̀ islam. àwọn ìsọ wípé ewé ẹnu bẹ́ẹ̀ ló ń bẹ tó bá ṣe lẹ́yìn rẹ̀ yóò máa dín ẹ̀sìn lórí gbogbo wọn lẹ́yìn lórí àyàn tó sọ ní ojú yìí ṣe láì tó tẹ̀sán fún òde fún mi mẹ́sàn àwọn ènìyàn náà. lókùnà sí ìta àwọn ẹni tó kọ́kọ́ ní ìlànà dáadáa kalẹ̀ àwọn bẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí kí n fi

ọlọ́run kò ṣe wá lẹ́tọ́ ìlú tó bá kó bá máa sùn. kí ni àwọn dáadáa yẹn èyí ti lẹ́gbẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wa ó ń kálukú náà mọ̀ fún fún àbẹ̀yẹ nílẹ̀ Yorùbá abá nǹkan yẹn. ọ̀kan nínú rẹ̀ ó jẹ́ pé ó ṣe pàtàkì ó lè dá sí atún káfíńtà jí padà wọ́n lè fi gbogbo ìlànà sí wàjú màá. kí èèyàn máa lọ sí mọ́ṣáláṣí àti kí ẹ̀rẹ́ ti bàbá ìjọba àti káwọn oṣù tó yá ẹ̀ tuntun máa. Ilé bàbá ilẹ̀ ìgbà ọjọ́ tí mà tó bá ti lọ́jọ́ tó ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ aṣọ tó dáa jù ní àwọn bàbá wa ni wọ́n máa ń wọ̀. Ẹgbẹ́ bá bá ń pín ọ̀pọ̀ sí yẹn ìgbà tí nǹkan ìgbà tó fi ń bàjẹ́ lẹ́ni ẹ báyìí. Tó ní bàbá wọn ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bá wọn ní mọ́ṣáláṣí láǹfà tó jẹ́ pé wọ́n pàtàkì ṣùgbọ́n àwọn. so ẹ nílẹ̀ yorùbá àwọn àgbàlagbà wọ́n yìí sábà gbọ́n ta ló lè jẹ́lẹ̀ rí àgbàlagbà yorùbá ó ní jẹ́ bá wọ bí sí àwọn tó bá tún àtẹ̀jọ́ tó jẹ́ bá lọ náà tó jẹ́ bá lọ fún bẹ́ẹ̀ sáà fún àkọ́tò bẹ́ẹ̀ ẹ̀ fẹ́ mọ́rọ̀ lọ́nà bẹ́ẹ̀ àwọn àgbàlagbà yẹn tó gbé aṣọ tó wó bẹ̀ ẹ má tó má bà ẹ tó má bà ní pé ẹ sì rí bàbá kan tó lẹ́ tó omi àlùwà omi àdélé omi àlùwà ló máa ń bò ẹni tí máa ń bu omi àlùwà lá yóò ẹ sì rí bàbá mi bẹ́ẹ̀ ilẹ̀kùn mọ́sálásí àwọn àṣù nígbà míì mọ́sálásí ni róòlù yẹn wọ́n á gbé ìlú ni wọ́n kàn báyìí mẹ́ta wọ́n á dé ìlú àti mọ́sálásí wọ́n ti tètè mọ́ wọn àti máa gbé mọ́ṣáláṣí nínú àwọn dáadáa ṣe káwa náà sámú nípa àtijọ́ lọ́dọ̀ tó máa. Ilé mi gan túmọ̀ pẹ̀lú wáyé ìṣẹ̀lẹ̀. Òdìgbé ó fẹ́ wọn jù aago mẹ́wàá ó ti pọ̀ nítorí. Nígbà náà ní ìṣòro fún wákà àdé ìṣòro àmà ní ọ̀pọ̀ wọn kan. Sáà mi sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀ sọ́lá sọ wípé ẹni tó bá kù ọ̀lẹ́ lásìkò àkọ́kọ́ kàkà láti ní ìdàgbẹ́ tó jẹ́ pé ó fẹ́ra fún ní ìjọ sọ̀rọ̀ sáà tó a ta àsìkò mẹ́fà lẹ́gbẹ́ àsìkò ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ ẹni tó bá dé ń gbà yẹn. àwọn ènìyàn wà ní kẹsẹ̀ pa rẹ́kọ̀dù àwọn tó wá jùlọ àwọn ti ta fọ́ọ̀tù parí. ẹ̀kọ́ kí ó wà ní ilẹ̀ ìrìnfẹ́ nínú fẹ́ àdàbí ẹ̀ka mú wọn bàbá sọ wípé èrò ìdàjọba yìí ìgbàgbé gbogbo bá sálámà tá ẹjọ́ ọ̀gbọ́n ni láàyè dáná ìdálá o àgbàdo ọ̀ṣun láàyè sọlọ́wọ́ ayọ̀sọ́lá yẹ àṣìwá àkókò wọn wọn sì báyẹ̀ tì èyí tá a bá ní dáadáa tí wọ́n ṣe ń bọ̀ tó jẹ́ pé wọ́n ètò ìgbìmọ̀ ìgbà sí wọ́n pè ọdún àwọn tó jẹ́ àwọn ọmọ màmá ń bẹ̀ wọ́n padà sílẹ̀ wọ́n máa ń dá wọn síláàsì àníbọ̀ àtàwọn náà wà ní ọ̀ṣun ó sọ orí tó ń bẹ níbi bí máa tètè mọ́ sí láti fún wa tí gbogbo wa náà ń bá wọn. nínú àǹfààní tó wà bẹ́ẹ̀ sáǹtì náà àwọn ẹja sọ yẹn ni nínú àǹfààní tó wà bẹ́ẹ̀ tó kí ayé tètè mọ́ sí láti ọdún bí anábì sọ̀rọ̀ máa sọ sí ẹ̀ma kan ló ṣe. ó jẹ́ ilé ìṣẹ́ tẹ̀lé tó ẹ̀fẹ́ tì í yẹn lọ anábì náà sọ̀rọ̀ láìpẹ́ òní yẹn kọ̀rọ̀ àkọ́rọ̀bì wọn nínú àǹfààní tá à ń pàdánù òun náà ni àdùáwò bẹ́ẹ̀nà àdáyé wáṣẹ ọ̀ bára sọ bẹ́ẹ̀. máa yọrọ dùdú àdùáwò bẹ́ẹ̀nà àdáyé wáṣẹ ọ̀. àdébìnrin àdúrà láàrin àdáyé àti ọ̀rọ̀ àwọn ọ̀sán ọ̀bálà òní sáláì mẹ́ta ẹ̀wọ̀n ọ̀pọ̀ sí ní fi yẹn. tẹ bá dẹ̀ èdè mọ́ṣáláṣí tẹ máa bá tọkọ̀tọ̀kọ̀ bàbá yẹn dá tí wọ́n máa ṣe fún mi. lórí owó tí wọ́n sì ní síra. ọ̀rọ̀ káwọn táwọn yẹn máa ń sọ èmi ò gbàgbọ́rọ̀ yẹn tọ̀rẹ́ tì í. àwọn ẹ̀mọ́ bíi bẹ́ẹ̀ jẹ́ tí màá bá ti pọ̀ ẹni kì í jẹ́ kí ọlọ́run kí ó wà lọ́kàn pé ìmọ̀ máa ń bí tàṣáwò afáàfin ìgbà bẹ́ẹ̀. mi ò lọ́nà tí mo bá bí tàṣáwòrò kápẹ́ tó gbà ní ọ̀pọ̀lú tàṣáwòrò àti kí bẹ̀rẹ̀ kí ni wọ́n gbà ní ọ̀pọ̀lú tàṣáwòrò. èyí tá a bá sọ ni pé ìmọ̀ máa ń bí tàṣáwòrò ìmọ̀ lè fà á ó jẹ́ pé ká lè máa ká lè máa dórí kúò níbi àwọn tàkọ̀tàkọ̀ra bọ̀ pé ìmọ̀ bí tàṣáwòrò bí àtẹ̀lẹ́ ọ̀sán lọ́rọ̀ àdéhùn sálàmọ́ ebi ìlú onímọ̀ nígbà tó lọ́wọ́ ọba tó fi hàn lẹ́bi tó ń forí kó sọ á kó sọ sóra kalẹ̀ kó sọ áyà kalẹ̀ anábì tó ń kó ọ mẹ́sẹ̀rẹ̀ fi wú ẹ̀yìn náà tàṣà ọ̀rọ̀ ọmọ ní tàṣà ọ̀rọ̀ tí ó tó tó wọlé lọ́la àbí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ yẹn sọ irú dáadáa yẹn dáadáa tí ṣe ní ṣe àmọ̀ gbọ́n wa àwọn ọmọ tí wọ́n ṣọlá ìṣe léèrè táwọn ìgbìmọ̀ wá rí bẹ́ẹ̀. ọlá tó fi ń bẹ gbogbo ọwọ́ akẹ́kọ̀ọ́ fún ọmọ ẹ̀ pé bí èèyàn bá máa ń tún lé ọlọ́run ṣe oníláàdá pàtó ládàá yẹn jẹ fún ọlẹ́mọ̀sọ̀ lẹ́yìn àwọn ọmọ ládàá rẹ̀ inú àdìsí yàrá ìṣòro bí ọlọ́ àyíká Àmọ́bí pa wá láṣẹ pé nínú gbogbo bí tá a bá ń gbé ládùúgbò ìsámá kọ́mọ́ síláṣì. Olùwà Sámọ̀rọ̀ Amṣe nà Bọ́lá wà tó kọ ìyá rẹ̀. Àmọ́bí bẹ̀ pàṣẹ pé lọ́kùnrin ìta àwọn ìgbà láti mọ̀ sí lọ́kùnrin dà. Bí àbá bẹ́ẹ̀ mọ̀ sínú eléyìí, ṣé ìrànlọ́ náà? Ṣé wàá rí mo pé kán ti lọ́gbìn dà láti pàṣẹ mọ́ṣáláṣí ìlọ náà? Mọ́ṣáláṣí tí ò bá ju bí tí ò bá ju bí kí ọ̀sù lọ wọ́n tẹ̀rọ wọ́n tẹ̀rọ gbèsè wọ́n sì fòfò yìí lọ́dọ̀dọ̀ ọlọ́run lójú ìgbà tẹ́ bá débẹ̀ ní pàtàkì lọ lásùbà láàárọ̀ tẹ́ bá dé mọ́sálásí òun fẹ́ máa fẹ́ máa ti mú kú òun sì ti tọ́lọ́ ọ̀gbọ́n ọ̀gbìn yìí ṣe. tó nǹkan yẹn nínú àwọn àká dáadáa tó wà tó máa ń káfẹ́ ńlẹ̀ tó fi ń káfẹ́ ńlẹ̀ wọn lọ́dún bá wò ó àwọn ẹni jọ̀hún volunteers máa ń pọ̀ nínú wọn láti tún yọ ọ̀rọ̀ ṣe. àwọn mọ́ṣáláṣí wa lẹ́yìn ni wọ́n sọ ọ̀gá tí mọ́ṣáláṣí tó fáìn tó tóbi tó ṣe kìíní kan òbí tó nígbà ní ìdí òwòrí ó nígbà tí mọ́ṣáláṣí yẹn tá a bá lò fún five ten years tàwárí ìdí ìwòrí mọ́ṣáláṣí ṣe padà sí mọ́ṣáláṣí lè lórí ọ̀rọ̀ èyí tó lè ń fà ní pé méjì nìyí tí o bá tán òkú fẹ́ wá san owó pé ẹlọ́kìlì yẹn kò sí volunteers náà bí àwọn ọmọ wa bá ṣe máa ń gbálẹ̀ mọ́ṣáláṣí lọ́mọ ní mọ́ṣáláṣí lọ. Ànábì wa sọ̀rọ̀ báwa ní ọ̀sán nínú àdìsí Adams. Àdìsí wa lọ́dọ̀ fún Bùkárì. Ó ní Ànábì sọ̀rọ̀ báwa ní ọ̀sán lá rọ́ àmì sọ́ọ̀nà kàǹtì kébìlà. فشق ذلك عليه حتى رؤية وجهه فقام فحقه بيمينه Ànábì sallallahu alaihi wasallam Ànábì níbi ìṣẹ̀lẹ̀ẹ̀dẹ̀ kan níwájú mọ́sálásí sallallahu alaihi wasallam níbi kíblà ẹmọ́dàjọ́ mọ́sálásí Ànábì sallallahu alaihi wasallam mọ́sálásí ẹgbẹ́ ìyẹ̀fẹ́ ní wọn ọ̀tá ilẹ̀ wọn flọ́ọ̀rẹ̀ Ànábì ìṣẹ̀lẹ̀ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ kan ṣe Ànábì sallallahu alaihi wasallam lọ síbẹ̀ lẹ́sẹ̀ ọwọ́ wà sí akẹlẹ̀ mẹ́ẹ̀bà ọwọ́ rẹ̀ alákọ̀ọ́lẹ̀ lẹ́yìn akọ̀ọ́lẹ̀ ayé léwu yí pé àwọn olùmọ̀ àmọ́ wa fún mọ́ṣáláṣí wọ́n sì gbàgbéru sí ti náírà tó ṣètò ọmọ wa jẹ fún ṣẹgbẹ́ sílẹ̀ ẹ wò yàtọ̀ láàrin àná àpèjì níṣẹ́ yẹn ti dán tó bá ti bọ́ọ̀nù bàbá wa bọ́ọ̀nù ọmọ wa bá ṣe bá a lọ́wọ́ wa yẹn wọ́n ní kí ló bí pé káwọn ọ̀rọ̀ wọn papò ìpínlẹ̀ àlọ́ Láàpàmọ̀yí tó bí orí àwọn tí wọ́n ń kílè ní ilé àgbà láàyìn. Ọwọ́ náà bí máa ń sọ, bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kan lọ́kẹ́. À ń fọwọ́ fọ, iná tí máa ń sanra mọ́ àwọn àbá àjọ́dọ̀. Ẹgbẹ́ ti kí n fà yín jẹ, tó bá pọ̀ dọ́kọ̀ àti ń sọ ọ́ ni wọ́n lè mọ̀ sí ó jẹ́ súnà kò jẹ́ súnà àbẹ́tí ẹnikẹ́ni tó ń pákó ní ilé àgbà láàyìn. Ó wò pé àgbàlagbà ara àwọn làwọn ti máa sa àwọn bí ẹ̀ ẹ̀rẹ̀wọ̀ kẹ́lẹ̀ náà sọ̀rọ̀ àwọn anìkòtọ̀ tí gbogbo àwọn kápò tí kíní ìdí rẹ̀ yẹn tó bá lọ ibi ṣe ń bá ṣe kí náà máa ń pè ibi channel tó ní gbàjáde yẹn ẹgbẹ́ tó bá di pé èèyàn bíi ilé ìdógún bá wọn pápò mọ́ṣáláṣí tán bá dáa yẹn ó lè jẹ́ pé bí ẹ̀ ọ̀dẹ̀ra blọọkì pàṣẹ lè títí bí ẹ̀ díẹ̀ tó ní ọ̀gbọ̀n blọọkì. ṣùgbọ́n tó bá lẹ́bí àmẹ́jọ àṣọ̀lọ́ àṣọ́lá àjẹ́bó iṣẹ́ ẹwọ arábìnrin tó jẹ́ pé wọ́n sọ pé ó máa ń dálẹ̀ so arábìnrin wọ́n tó bá fi omi máa ń dáná sọ́lá àmẹ́jọ àṣọ́lá àbárakùnrin ó wá jáde láyé máa ṣáájú òṣìṣẹ́ àmẹ́jọ àṣọ́lá arábìnrin jáde láyé bí ìgbà tó jẹ́ pé wọ́n mú pé káwọn àjọ àmẹ́jọ lẹ́yìn nípa ló sí lóòrùn àgbáyé tẹ̀ sọ fún mi àlejò wa lọ sí ìgbésà àárẹ àgbẹ̀yẹ àlejò yẹ kábàrà mẹ́rin sí. àwọn akọ́nà ní nǹkan àmọ́ ti fìyàn bẹ́ẹ̀ ìwé àmọ́ ti fìyàn tó iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó fi pàtàkì nínú ẹ̀sìn Islam kí ni ṣe ó dálé ìṣẹ́ láàrin ẹgbẹ́ tí wọn ẹgbẹ́ tí wọn ẹgbẹ́ tí ẹ̀sìn ọ̀kẹ́ta bírí gbèsè àṣẹ rí eléyìí mọ́tọ́ fún àwọn àpá àtàjọ ṣe rí

ما لا عين رأت ولا أذن سمعت وفي فكرة sẹ́yìn nínú nǹkan ní báwọn ìgbìmọ̀ ò ní pé ó máa ń dá kí èèyàn máa ní àwọn àṣepamọ́ kan sọ́dọ̀ ọlọ́ọ̀dá. àwọn nǹkan yìí síkírìtì ni tí èèyàn ti máa ń ní ipò níwájú ọlọ́run lọ́pọ̀lọpọ̀ máa. àwọn èèyàn ò ní pé tí èèyàn bá ti jẹ́ ṣe èèyàn lè gómìnà lò wà láà ìrònú tí ò kọ́rẹ́ kìí àti tí wọ́n ti jẹ́ ìmáàmù gbogbo tó bá bá sí ní ṣe pẹ̀lú ètò ìṣe pẹ̀lú kíbímà bóyá lé ọlọ́run ti pé èyí dá sí anábì ò rí ẹ̀ tẹ́lọ́ òun sì anábì ò fi ẹ̀rì kan tó kó lọ ìlú ọ̀kẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kí làwọn ti ṣe anábì yẹn fún bọ̀ àwa fún ọ̀gá ọ̀yà ẹ̀yà dálẹ̀ ẹ̀yìn náà ní ìdá ṣe ẹni tó bá da ní ó gbà ládàá pé ìgbà àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì fún wọn ni. ẹ jẹ́ ká kí ìwòye ìdásílẹ̀ àtọ̀lọ́ ìgbọ̀lẹ́yà wọ̀sílẹ̀ àtọ̀lọ́ ìgbàlùjọ̀nù. so abala kẹmi abala lẹ́tẹ̀ẹ̀tẹ̀ pàtàkì jùlọ àwọn tó jẹ́ pé a ní ipò táwọn èèyàn máa ń wà mọ́ ìlú wọn wá lára láwùjọ ó láwọn nǹkan fẹ́ ká máa ṣe tó jẹ́ pé yóò máa mú yóò máa sọ wá di ẹ ti jẹ́ pé àmọ́ ti múra wa wálẹ̀ káàkiri lè mọ rí àdéhùn àgbéga tó lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ìnájú kẹ́ni kan tilẹ̀ fún kẹ́ni kan tilẹ̀ fún mọ́sálásí máa rẹ̀ ó sì gbàgbé jẹ fún mọ́tò tó wá lábùkún dẹ́rẹ́ nígbà tó bọ̀ bọ̀ mo lọ gba mọ́sálásí lójú. ọ̀nà tó kọ́ dínú ilẹ̀ àkóso tó mìíràn káyọ̀ rí ìtẹ̀jú tẹ́ ẹ bá mú ìdálẹ̀ lókun ọ̀tẹ́ bá fẹ́ dáhùn gbogbo ẹ̀ dáhùn ẹ̀ ti tòkò gbá láì dáhùn. ìnàṣẹ́ àtàlọ́ ìgbọ́ ní àwọn àṣepamọ́ dáadáa yẹn ẹ̀jẹ̀ kájú ìka máa lè nínú tó jọ́nà nínú àwọn tó ń ṣe pẹ̀lú ìbáadá táwọn bàbá wọn ń ṣe onílé àwọn àgbàlagbà john wọn máa ń jókòó sí mọ́ṣáláṣí láàrin mọ́gbẹ́bà àti ṣáì ta ló lè kàn fáwọn ẹ̀ àwọn àgbàlagbà lọ ẹ̀kọ́ báwọn ìṣòro àwọn ọ̀sẹ̀. Àwọn bàbá ta àwọn bàbá wa. Òní ìdíkẹ́ yẹn ẹ̀ka personalize ẹ̀fẹ̀ pé bàbá mi. Magrib àti Ṣáìn. Magrib àti Ṣáìn. Mọ́sálásí ni Magrib ó bá wa ìbẹ̀ náà ní Ṣáìn bá. Kí náà ṣe ìjẹ́? Ó máa jọ sọ wọn. Nítorí pé tí Magrib bá ti wọlé, alẹ́ ti bẹ̀rẹ̀. Òru ní àṣojú àgbà tẹ bá wò èèyàn lè fẹ́ sọ pé àdúrà àwọn bàbá yẹn gbà tó fún wa lọ bẹ́ẹ̀ ò ní bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ bí a bá sọ bẹ́ẹ̀ èèyàn ọ̀nà èèyàn òkè rízì ni pé ebi àdúrà táwọn ń ṣe ló pòdúsì àwa èyí táwa ń ṣe ló pòdúsì àwọn ọmọ tiwa bọ́tọ́ wọ́n há Quran bọ́tọ́ wọ́n dàbí wa ókè àwọn tá a ti institutions ọlọ́ba ni wò wọ́n o nílùú nínú wa ló ń ṣerú activity stand ṣe islamically nígbà tá a wà ní campus ẹnì kan sọ pé éèjì ni éèjì kan training ni torí gbàdúrà wò gbà dáadáa ọlọ́ba tó gbàdúrà nítorí pé àwọn bàbá yẹn gbogbo kú òun mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwa náà bẹ́ẹ̀ lọ́wọ́ fún rìsọ́ọ̀tì ọlọ́ọ̀tà bẹ́ẹ̀ ni o jímọ̀ nǹkan máa ń lọ kán tètè máa ń jẹ́ pẹ́ jù báàmì báàmì lè lè báàmì lè àwọn òmìnir òfin jẹ́ dájú lọ́dọ̀ ọ̀sẹ̀ báàmì aago mẹ́wàá ni báàmì ti fún rẹ̀ kò lè áṣù kẹta lọ́ba ti dé àwọn òtún máa dín sí pé àwọn ṣe náfìlà ti tí tí wọ́n mọ̀ fi dé ni o ẹgbẹ́ náà nìyẹn aago mẹ́wàá ń bọ̀ tí máa bí aago méjì tí wọ́n bẹ̀rẹ̀ kúta aago méjì kúta wọn bẹ̀rẹ̀ jọ fẹ́ẹ́fẹ́ tàbí aago méjì ni ìmọ̀ọ́mọ́ òkè wọn a máa ṣàdúrà títí látàkù mẹ́wàá yìí tí ó fi dá gbogbo kan àbọ̀ tó bá di aago kan àbọ̀ wọ́n máa fi pèrè fókúbà rántí ẹnì kọ́kọ́ wa ní oṣù wa àti lọ kí wọ́n mọ̀ tó dé. pé sáwọn ọ̀tá yẹn bá súnmọ́ àbọ̀kọ́lá ń sọ bọ́ ẹ wò wọ́n á jókòó nínú dáadáa àwọn ọgbà náà ni pé àwọn bàbá yẹn máa dúrà ṣe modification ló kẹ̀yẹ̀ kó wà tẹ báwo ní ìsàn bàbá agbọ́n bá fẹ́ fàdúrà bọ́ọ̀ náà tó máa ṣe bọ́ọ̀ bọ́ láàbẹ̀wọ̀ bọ́n tó máa ń ṣe privately náà ní afẹ́kọ̀ọ́lá mẹ́wàá nínú alágbàfọ́wọ́ ìtàkù sọ́kàlá rẹ̀ alámbìláì mẹ́wàá rọ́bìlẹ̀ alábìlẹ̀ káàkì sọ́kàlá rẹ̀ ta ló bá ṣẹ́bẹ̀rẹ̀ mọ̀ olẹ́rì wàláì olẹ́rì olẹ́rì ńlọ́sàtù olẹ́rì wà lọ́ sàbíkà náà ti sọ fún obìnrin bẹ́ẹ̀ ó mú sábà àná ṣe subhanallah ṣe mẹ́wàá ṣe allah akbar ṣe mẹ́wàá alhamdulillah ṣe mẹ́wàá arábìnrin tún máa ṣe ìlú wà láti bẹ̀rẹ̀ àdúrà ó lè rẹ̀ dùn lẹ́rìí nígbà ọkàn yọ kó bẹ̀rẹ̀ pé tàbí ọyẹ ẹsẹ̀ subhanallah mẹ́wàá so bó fi di pé à ń ṣe àlàyé àti ìjàmbá ìyá tó di bíkúrú jàmbá ìyẹn nìkan ni ṣùgbọ́n tí ẹ̀ṣẹ̀ mẹ́wàá ẹ̀ṣẹ̀ mẹ́wàá ẹlú mọ́rùn-ún pẹ̀lú Which is that taking it up here, the long way from it, focus on mẹ́wàá. Alhamdulillah mẹ́wàá. Dáadáa ni ẹta ọba. Tòótọ́ ó ní di adjustment kékeré. Bọ́ dáadáa ni. Gbogbo nǹkan tí wọ́n ṣe ní ìpínlẹ̀ lọ́dọ̀ Anábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Ibi tá a ti lọ ní pé bá ti máa mo fẹ́ mú àìṣẹ́ wà lálbá ní wọ́n sọ fún àdìsí Ibn Majah. أجل عبد الله بن عمرو بن العاص قلنا صلينا مع رسول الله صلى الله عليه وسلم المغرب ولكن المغرب لا نبي فرجع من رجع وعقب من عقب àwọn kan lọ lé àwọn kan wà mọ́sálásí ó ní ànábì sallallahu alayhi wa sallam bàjá rasulullahi alayhi salatu wa salam mọ́sọ̀rẹ̀ à ó ní ànábì wá jáde wá pẹ̀lú kanjú tó dé pé ànábì ní túpetúpetúpe tó jẹ́ pé ànábì ti ká sọ níbi ànábì ká sọ ló ń kú látàrí pé movement ànábì sọ̀rọ̀ lọ àti àwọn ọmọọṣẹ́ ànábì wá ní àṣẹ ọ̀hún ànábì ní àṣẹ ọ̀hún ẹ̀rí àṣẹ ọ̀hún àṣẹ ọ̀hún bẹ́ẹ̀ ànábì ní ẹ̀kọ́ rẹ̀ rọ́pùpù pàtàkì àbáyábẹ́ ní àbúwá bí sọ ọlọ́run ọba yẹn ti sílẹ̀ kan nínú ẹ̀kọ́ sọ́nà yorùbá yìí dínkù bọ̀ mẹ́lẹ̀ àríkà ipò bẹ́ẹ̀ ọlọ́ba pé arábìnrin yàpọ̀ ọlọ́ba pé òǹdóró ilẹ̀ àìbáàdì ẹwọ àwọn ẹrú mi ọdẹ ọdọ òfàrí ìdọ̀tẹ̀ wà ó yẹ ẹgbẹ̀rú náà tó sọ̀rọ̀ wọ́n ti kí òun mẹ́tírìtì náà wọ́n rí tíṣà ọlọ́wọ́ bá ń fi ẹ̀rọ ìrìn ẹ̀kọ́ fún wọn yẹn àwọn ìgbà ṣe ń lọ táì mọ́ níbi iṣẹ́ máṣàkùlá dárakàlá fún ìnà jẹ́ níhà ẹgbẹ́ ó jẹ́ rí pé àti táwọn ọmọ ti lè mọ wọ́n mọ ẹni pé èèyàn ṣe jẹ́ pé èèyàn sọ bí èèyàn ṣe kó sọ tó bí èèyàn bá ti ṣe àwọn ọmọ òbí kàkú ẹ wo nísìnyí àwọn táwọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà kò sí ọmọ àkóso yìí nàlẹ́ àmì ẹ̀nìlá ẹbí wọn ìnàlẹ́ àmì ẹ̀nìlá ọmọ mi kò kọ́lé òǹkọ́ ó lè mú kiri bó bá má jìnnà pé èmi tí mo bí màá mọ̀ pé ìnàlẹ́ àmì ẹ̀nìlá tó ní ìyẹn tó ń gbà ń ṣe nìyẹn kájú tó hàn náà ni òbí bá máa ń tì láwà dáadáa ẹ padà rí pọ́nmú mọ́ ẹgbẹ́ ìwàhán tó kùmà kalẹ̀ ọ̀gbẹ́lá ẹ̀rọ bẹ̀rẹ̀ àlàyé ìyá aṣọ́ló sí o níta ẹ̀ ní ibi tí máa ń sára àjọṣin náà bàbá wa bàbá wa lórí ẹni gbogbo wa ní ìfẹ́ ọlọ́mọ ṣe wá ẹgbẹ́ ọlọ́mọ ṣe wá lọ́mọ tí òbí jọba bá ní náà bàbá wa wọ́n yẹ sùn dàṣùbà wa ibi dáa tó rí oorun dàṣùbà yìí òjò nǹkan tí ibi dáa tó ànábì sọ̀rọ̀ bá rẹ̀ fún un ànábì níbi ilẹ̀kùn kan tí òfin ní sánmà ọlọ́run sùn sọ pé àwọn ẹrú ẹ̀yìn màláìkà ọyẹ ní ọ̀pọ̀ lélẹ̀ àwọn ẹrú mi yìí wọ́n ti kéde òfàrí dọ́fẹ́ náà gbọ́kọ̀ wọ́n ti wọ́n ti lọ́jọ́ tán sọ̀láàtọ̀ alẹ́ ọlọ́run bá ṣe léyìn ó lé dèrè àsìkò mọ́gírìbà ti ìṣáyìn. Wàá ilé ìgbà tí ó ṣe pàtàkì òun ni òun ni ẹni. Hadith Uzayfa ibn Yaman radiyallahu ta'ala anhu. Ó ní Uzayfa radiyallahu anhu. Ó ní tó jẹ́ kí n fẹ́ yà ní ìfúnfún ẹ̀ ẹ má dọ̀rọ̀. Ó ní sa'alatu ummi mata aduka bin nabiyyi sallallahu alaihi wa sallam. Ó ní ìyá àwọn bò lè rè pé ijó òdo ti dọ́dọ̀ àtẹ̀lẹ̀ kan nínú táwọn ará àjọ ní gbogbo ẹni tó bá yẹ kí amúlẹ́tì ijó òdo ti kúrò lágbádá kan gbogbo ara tára lóbi láyé láwọn kan fún àwọn kan tó ń tẹ̀lé ijó òdo kan màmá ọ̀rẹ́ ìfà ما لي به أحد منذ كذا وكذا فلقد باي باي باي تأتيب محمد فنالت مني فنالت مني ولي أدعى صورة فيني يعني أمتها تأتيب يتم تنش يوعد بيقول فقلت لها واصدعيني آتي النبي صلى الله عليه وسلم فأصلي معه المغرب لكن من ẹ̀yọ̀ǹda ní kí n bá àti lọ bá níbi ìtìkí náà mú pẹ̀lú ẹ̀. olóhùn abá níbi ọ̀nà sọ́nà sallallahu alaihi wasallam. olóhùn afọ pé tí n bá fi dọ́dọ̀ ànẹ́bí wà á sáńdùhù ayé sẹ́kìrọ̀ ní wàlẹ̀. màá ní ká ànẹ́bí tọrọ àforíjì fún ọ péré àti ìrẹ màmá فأتيت النبي صلى الله عليه وسلم فصليت معه المغرب. قلوا أبا نبي أنتم نبي فصلى حتى صلى العشاء أنا جوا المصلاة سنة ينازل تبكي شمس ثم انفصل فتبعته هنا النبي صلى الله عليه وسلم أنا جوا الله إذا تبكي شيطان قل وعلى النبي فسمع صوتي فقال من هذا هنا النبي وعلى يومي أنا جوا التعالي لي بنتعالي ليه ونحذيفة ونحذيفة ونقلت okay ìgbàtà nàbí bí omi anábì ní fọ̀dẹ́ifá anábì sáyé ó tún wá ní fọ̀dẹ́ifá tí ó lẹ́fà ní olóní bẹ́ẹ̀ ni ọ̀nà kúrò tún náà olóní bẹ́ẹ̀ ni ọ̀hán máa hajatuka gọ́fàrọ̀ lọ́ọ̀hù lẹ́ka wọlé omi kí ló fẹ́ ọlọ́run bá oríṣi fún wa náà so màálù ṣàárẹ̀ ẹgbẹ́ anábì wa sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ rahmatan lil alamin àmìlú wa ṣe kò jẹ́ tí ìbẹ́ ìtò àwọn àbọ̀ fún yàrá àti òun náà. Ànábì máa hàjẹ̀ tó dọ́kọ̀rọ̀ lọ́rùn lẹ́kẹ́ wọ́n lè mẹ́ta. Kí ló fẹ́ o? Kí ni ìbábà tó fẹ́ jọ? Wọ́n lọ́wọ́ kò kórè jìn wà sí ẹ̀rẹ̀. Má ló ṣàyè. Wọ́n gbé fasọ́nà ìmọ̀dúrídá, fasọ́nà àtà sọ́nà ìṣà. Ànábì kí mọ̀dúrídá, ànábì kí ọmọ fífi ìṣáì gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhìsì tó ń wá nípa pé anábì sọ̀rọ̀ máa sọ̀la pé ó fi ó wà ní mọ́sálásí ó kírun láti mọ́tò ìṣáì bí àmọ̀kọ́ ọ̀nà ṣùgbọ́n àwọn èyí tó jẹ́ pé ó dàtà sí ìmú àbẹ́ ẹ̀ so ìtumọ̀ bẹ́ẹ̀ lò ní pé òkè nǹkan táwọn ẹbí ń ṣe nǹkan táwọn fàábí ń ṣe àtìgbà lọ́rùn bàbá wa mọ́sálásí wa léèlì ṣé òun rí maximum dìbò fún àwọn nǹkan ẹ̀ ọjọ́ tó máa ń kọ́ ọjọ́ tó máa náà ta ló bá àwọn bàbá wa lọ́jọ́ tó máa fẹ́ lẹ́yìn àlàáfàrí bí madrid ọmọ wà lórí belon àwọn òfin gbígba hadith dáwà mọ́ ẹ àlèmọ́mù ṣàwùkánì alẹ́ wa kùnṣùlá inú náírà làwùtọ́ wọ́n ń ṣàlàyé wọ́n ní àwọn àkàdéyìí tó ń sọ nípa kápùn láàrin mọ́gbẹ̀bà ti ṣáìdì wọn ni wà ní ká na àṣàrò àgbà ìfà wọ́n gbogbo ẹ̀ pé èyí tó pọ̀ tó bẹ̀ ó lẹ̀ wọ́n ní ṣùgbọ́n kò tó bó ṣe lẹ tó yẹn náà ó ní sàyíyà mọ̀ tẹ́ ìdọ̀ bí mo ti mọ́ ọ̀rọ̀ àdéhùn tó le tó le strong jù ní pẹ̀lú pé tá a bá kó gbogbo ẹ̀ papọ̀ làásìyà ìfàbọ̀ ilẹ̀ ìfàbọ̀ ilẹ̀ àwọn nípa pàtàkì jùlọ ندي فضائل الأعمال عشر دوري ابن عابد وانا قال العراقي الحافظ العراقي وانا وممن كان يصلي بين المدد والعشاء من هذا ما انت ولا على مدد والعشاء من الصحابة من الصحابة من عبد الله بن مسعود بس تقول لي وابن عمر رضي الله عنه وعبد الله بن عمرو وسلمان الفارسي ومن التابعين الأسود بن يزيد وأبو عثمان النهدي وابن أبي مليكة وسعيد بن جبير قدام يوميه سبعة وما شاء الله في المدريد إذا إنشاء الله dáadáa ni bàbá nílẹ̀ lọ́wọ́ àwọn tó wọn wà ní apá dáadáa ni nínú àwọn kan wọ̀nyí àwọn kan tó jẹ́ pé yóò mọ̀ sọ wá dẹnu ọlọ́run bá ọgbẹ́ bí ọ̀rọ̀ ìpínlẹ̀ fọyín nǹkan tó kára àwọn mẹ́ṣọ̀n ó ní àṣà ìwé ìlànà gbogbo ẹni tó bá jẹ́ pé ó bá fẹ́ rìnrìn àjò pé tó bẹ ní ọlọ́run bá ó ní làbújá alábòbí fún wa tẹ̀yìn èyí gbọ́dọ̀ sọ́ọ̀gù lọ́nà méjì ni ọlọ́run fẹ́ ń sìn wa lọ́nà méjèèjì ó ní kó wa tó lè ilé wà kó wa ti là ámọ̀ kí èèyàn sọ́ọ̀gù ní mímọ́ tó bẹ̀ sọ́ọ̀gù láti lò ó kí kàn ṣe bí a kàn jẹ́ kìkì bí a pé a kàn mọ́ nìkan abáládùá nǹkan àwọn òdò aládùá nìyẹn kódà wọ́n ti sọ fún wa rí àwọn òbí ọ̀tọ̀ máa ṣe tẹ̀yìn lè ṣàdúrà ní. wá ẹ̀yìn ṣàdúrà ní ìrẹ́ ìṣe yóò wà wà. gbogbo wọn àríwá ní gbogbo náà tó bẹ̀rẹ̀. àníbi wa sallallahu alaihi wa sallam àníbi lẹ́yìn fàṣẹ́wọ̀n àkùrọ̀mù alọ́lọ́ ìmìnira dùn á. a ní kò sí nǹkan tó lọ́wọ́ pàtàkì tó dàbí ẹni Bẹ́ẹ̀ tó o bá ti tó o bá ti yàtàrí báyìí táwọn alálàájì tí wọ́n fi dáhùn láàrin ìgbòrò àti aṣọ àdúrà ní pé wọ́n fi yọ. Ilé máa ń fà wọn tí wọ́n máa dúró. Ìgbọ́ kò ṣáàdùn alẹ́ ní wọ́n fẹ́ ṣe. Àdùá. So dùá táwọn bàbá yẹn ṣe táwọn màmá yẹn ṣe wọ́n ṣàdúrà lọ́sàn-án wọ́n ṣe àdúrà wọ́n ṣe lóru wọ́n dìde lóru wọ́n táwọn kan wọ̀nyí àwọn kan táwọn náà rẹ̀ rí fún nínú sáré rí fún nínú ẹ̀kọ́ tá a pọ̀ jù. àtàwọn tí adé sọ̀rọ̀ náà á dáa bí wà ní ìyàwó. irú tẹ̀lé wà máa ta fọ́rọ̀ bá ilé ìyá áàpù ìṣe yìí àhábà ilé ìyá àbí àhábò ilé ìyá mi máa tọrọ tòrò àrẹ mi. ẹrú mi ọlọ́ọ̀bá ní kò ní ti gbẹ́gbẹ́ súnmọ́ mi tí èmi ọlọ́ọ̀bá ní ìfẹ́ tó dàbí kó máa ṣe ọ̀ràn ولا يزال أخي يتقرب إلي بالنوافل حتى أحبه ẹrú mi ò tún ní yé máa ṣe náà fìlà náà tí màá fi nífẹ̀ẹ́ rẹ̀ tí màá fi nífẹ̀ẹ́ rẹ̀ kọ́ láti fún wa fún sọ oríṣiríṣi dáadáa ètò wà lẹ̀. nínú àwọn akẹ́kọ̀ọ́ sọmọ náà ó ní ká máa fún yàn lórí ẹni lọ́dún máa gbogbo alábá ọ̀pọ̀lọpọ̀ wa àbámọ́ sàgbọ́júmọ̀ àbí àbá ìjọ jimá masa amala gbẹgbẹrẹ ẹ̀dá kìtà ló fún láti tó káńsù ẹ̀ ọ̀dà tí a bá àkà ogójì ọjọ́ ta ló sọ pé àkà ogójì ọjọ́ ìdáná mo fẹ́ ìdè lọ sí ìmọ̀ta náà wíyá àti orí ìta bá bẹ́ẹ̀ ní pẹ́sà náà tí àkà ogójì tẹ́ mọ́tá máa ogójì ọjọ́ ṣe nílẹ̀ ìgbà lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá bímọ ogójì ọjọ́ ìlú kí ló ṣe àwọn ọmọ òsì lè dáadáa wà dábẹ́ tí wọ́n bá dábẹ́ ní wọ́n ń kàtó ogójì ọjọ́ ta ló kàpọ̀ tí ò jẹ́ aráta àjẹmọ́ táàgì ò jẹ́ kárí mọ́ta àjẹmọ́ níjọ níjọ tó mọ̀ àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó jẹ́ pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ nínú ìṣe yáyì nínú àdìsí mọ́ bàkárí àdìsí ó ní kúnnà náà pọ̀pọ̀ yọba ìjọmọ̀ onínú wa máa ń dùn yàtọ̀ nígbà ọdún mọ̀ ìkànnà tàbí wọn aṣọ fún bèrè pé wàlẹ́ kí ló wọ́n tẹ̀sí wọn sọ̀rọ̀ wọn ni arábìnrin kan ní lẹ́jọ́ ọdún máa yóò fi lọ sí ààyè kan tí wọ́n fi níbi lọ́wọ́ àwọn níbi oko dàbí nìyẹn yóò fi lọ gádà gbogbo àwọn nǹkan tí ó lò yóò fi pèsè jíjẹ àti mímu níjọ́ ọdún máa. sáà onífàyídà sọ lẹ́yìn tàbá pàápàá nǹkan ìṣòro náà á lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀nùfẹ́lẹ́mọ alẹ́ ìhà pàṣípàdínú lẹ́yìn gbogbo wa á lọ bẹ̀ á sálámà sárábìnrin àgbàlagbà yìí arúgbó yóò wá sí fún wa nípa nápọ̀rọ̀ òmìnira ẹ̀jìnlẹ̀ yìí inú wa máa ń dùn ní gbogbo ọjọ́ jùmọ̀ pé á kò jẹ oúnjẹ lẹ́nu ọmọ tó nà dàtẹ́yìnú wà làǹtà wọ́n tẹ̀ á ilà bá dá á ó ní àyè sọ̀kọ̀ ìlú àìsí jẹun ọ̀sán ẹ̀yìn jimá ni a ti mọ̀ pé jimá a ti mọ̀. tó irú yẹn àwọn ọmọ ní sàárà sàárà sàárà wọn ti bàjẹ́ ó sì ń kẹ́kọ̀ọ́ tó wọn bẹ̀. nínú àwọn dáadáa èyí tó wà nílẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ ni pé kájábẹ́ pọ́ máa káṣọ oúnjẹ ti gbàgbọ́ bọ́ mẹ́. nínú àwọn oúnjẹ tí ó ti wà tipẹ́ táwọn ọmọ jẹ ìgbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n ní kò sí nǹkan wọ́n ní ìdájọ́ pé ó ń bẹ̀ lábẹ́ fún ọmọ wọn ní anna musahaba bímọ sí àmì ẹ̀ka ní fáàm wọ́n ní kò sí nǹkan gbogbo ńbẹ̀ torí pé à ń fún àwọn èèyàn à ń fún wọn ní oúnjẹ. èyí tó lè fa wàhálà yẹn sí wa lọ́rùn ó ní àwọn àpò ìríra yẹn wá àwọn pé nígbà tí nígbà tí bá ní ẹnì àbí bá lọ fi ẹran padì kan nínú ara ẹnìkan tí wọ́n á ní kan kan lọ parọ́ ẹ̀ nínú kálukú tó wá jẹ ló sọ àwọn pé ó wà nínú Omi ní oúnjẹ tó ọ̀gbìn bá wa jẹ, wọ́n So the same thing is nínú ọ̀dọ̀dọ̀ àwọn náà sọ pé àwọn ń wá ládàá. Wọ́n sọ àwọn tamẹ̀lọ̀ wọn rẹ́ ẹgbẹ́ àwòjẹ. Ìbò fà ò ní pé nǹkan tó dẹ̀ nǹkan halal nítorí pé haram ti pọ̀ jù. Àti pé ìṣe àwọn èèyàn ó èsì àwọn àpá lájọ́ ní gálàdé ó torí lè dẹ́rù àwọn ènìyàn. alága gbogbo ìṣẹ̀yà ọ̀pọ̀ mọ̀nà àtàkùn pàán وتطعم الطعام وتطعم الطعام على من عرفت وعلى من لم تعرف النبي صلى الله عليه وسلم nígbà tí wọ́n dè lọ́wọ́ anábì pé ayé ní islam ẹ̀ka yẹn wọ́n anábì sọ fún wa kí ni beauty ẹ̀sìn ní gbogbo wà wọ́n ní yá islam

à ní nísìnyí bá ṣe wà yìí àwọn ẹlòmíì náà tá a bá kan nínú ẹbí wa ọ̀pọ̀lọpọ̀ wò má bá ṣe bá wọn. ẹ̀rú pàdé pé táwọn bàbá wa àwọn tó ń tẹ̀gbàlagbà tó bá kú lórí ilẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wò má bá yẹ àbúrò àbúrò dáìní. mo fọ́nà tó fámìlì wa ní lẹ́bù àmà súnà sí ni kéèyàn máa èèyàn kódà súnmọ̀ ní kéèyàn mọ ìran bí ṣe ti fún yẹn èèyàn mélòó nísìnyí ló mọ pé ló mọ pé láwàtà tó mọ àtàkùn lórí ẹ̀ lè sọ ìka àdéhùlé rẹ̀ èèyàn mélòó ló lè sọ bàbá mẹ́rin ní bàbá odò àmúṣẹ́ lè sọ bàbá mẹ́rin ẹlẹ́sìn wọn làwọn lè sọ méjì inú tó ti dáa nínú ẹ̀kọ́ ya orílẹ̀-èdè ìwọ̀n mọ ìnira rẹ̀. Wọ́n bàbá wa ẹgbùn wọn àti kíyàn mọ́ àwọn ṣeré. Bẹ́ẹ̀ni ẹgbẹ́kọ̀, àwọn àṣàn tí wọ́n fẹ́ mọ́ papọ̀ wa yẹn, àìkú fẹ́ wà kan fẹ́ mú pẹ̀lú ẹ̀dá ni, àìsí ìhà àìkú sọ̀tún. Nínú ọ̀pọ̀lọpọ̀ wa fi mú ìsìlẹ̀ oko. Tẹ bá wọn tàn bá lù ìsìlẹ̀ oko wọn má tàn lọ. Ẹn tí ò bá ti ní ẹ̀ sọ pé ọmọ tí ó bá ṣe kíníkan ló sọ àpò ìyàpọ̀ bó ní wọ́n lọ́wọ́ tó bá jàgbé ilé ó sàpẹ̀lẹ̀ ọ̀nà kéèyàn mọ ìta tó sọ̀rọ̀ àdìgbò ṣe sí ìyàn nínú dáadáa ni kódà nínú súnà nínú súnà mo ti kẹ́ mọ̀ pé bàbá bí wa bàbá wa mẹ́fà ni wọ́n bí mẹ́fà yẹn èmi àwọn kan wọ́n wà lápò àwọn méjì wọ́n wà ní kíníkà gbogbo kíní jágọ̀ọ̀sì lọ́dọ̀ wa. Salman al-Farisi wọn ló mọ̀rù ilé rẹ̀ jọ pẹ̀pẹ̀ ìwọ̀rọ̀ gbèrè táwọn tẹ ọ Salman tí náà ni wọ́n sọ kí ló bóun ní tẹ ò bá ṣe rí náà tí ìbá ti pẹ́lẹ́ yìí pé ìsàmì ìtàn ìlànà àrùn ọlọ́sàmì ó ní o sí àwọn alábá ṣùgbọ́n àwọn mẹ́ta ń pè ọmọ Salman wá kíra rẹ̀ mọ́lábá wá ní túbẹ̀lù ní àrọ́ ṣùgbọ́n sàfihàn eléyìí ṣe ara fárí ìṣòro So, well, this why the man this why we are Salman. So there are options for being. Someone way different of you are thinking about. Àìmọ̀ yìí ìyàn mélòó náà lè sọ fún pé ẹ̀kìnní kan tí ò ní lọ. Àwọn nǹkan ìyàwó sọyá yìí. Ibi tá a ti bá àwọn ènìyàn san káàmù wọn. Nínú dáadáa ni, ìlànà bàbá fi máa ń fi Wọ́n lè sọ ọmọdé bá alẹ́ àwọn àgbàlagbà wọ́n ṣe kéde wọ́n fi dùn báyìí káwọn ìdàgbàsán káwọn nífẹ̀ẹ́sì nínú ọkùnrin wọn ṣe pàtàkì nítorí pé ìfẹ́ máa ń tẹ̀sí rẹ́kọ́ọ̀dù tó máa ń tẹ̀sẹ̀ tẹ̀sí ó lè jẹ́ ká máa ń gbàgbé sí áfà kan lè sí áfà òkan wà wípé wọ́n ní àwọn ìṣe pé ẹ̀ẹ́dàálàmù mi àǹsáàdìkù máa tẹ̀sí lónà bí kí ilé sọ́dọ̀ àwọn àjà rẹ̀ báyìí pé ìbí yín ẹ̀kọ́ ẹ̀mọ̀ nípa ìbí yín tí ó jẹ́ kẹ́ ẹ lè da ibi yẹn pọ̀. kí ni ẹ̀sùn pàtàkì o lánàá ní uk alọ́pẹ̀ǹta ní uk lánàá. so mo á rí mo á rí àbúrò bàbá mi. bó ṣe rí wọn ìgbà tí mo gbé àbúrò bàbá mi. Culturally, kí ni wọ́n ẹ̀fẹ́ tuntun ìṣúná bọ̀ bàbá mi tó bàbá mi náà kí ni kí ni bàbá lẹ̀ kí ni bàbá lẹ̀ wọ́n máa ti dà fà. tó bọ́n wọn ṣe rí èmi ti kọjá lọ wọn ok iná wọn sáré dìde bọ́n ṣe dìde ọkùnrin embrace wọn pẹ̀lú pé ọkùnrin àbọ̀ kan lẹ́jọba àtúntọ́ ipò kí ni wọ́n àfi ipò bàbá ni wọ́n kàn. ìfún wọn fẹ́ lò ń bẹ̀ ni pé she felt so or not. Bọ́bá ṣe mú pé àwọn Mùsùlùmí ni wọ́n o. Bọ́bá ṣe múra inú Ìsẹ̀làmíà, mo dàbí ọmọ Lárúbáwá. Àwọn kan ra lo ìníkà mọ́dẹ̀ sọ ìbò olùkọ́. Tó máa ń kọjá lọ láàrin wọ́ọ̀dù ní pásíjì wọ́ọ̀dù ní UCH. Ṣé màá pẹ̀lú Ìsẹ̀làmíà funfun lẹ́lẹ́ wọ́n pè wá wọ́n ti padà ìmọ̀ mú wa padà mú wa ní ìbéèrè fún wọn lẹ́nu mọ́ tó dùn kò ṣe dùn ó lè rẹ́ ẹ̀ wọ́n ní kílẹ̀ wá ṣe wọ́n àbúgbà wá ṣe wọ́n ní ẹ̀bá ń bẹ lọ. èmi náà bẹ lọ mọ́kà a wù mí mọ̀mọ́ yìí wọ́n ń sọ yìí pé ah, ah, ẹ̀rú ìyàn báyìí ẹ̀dínà tó mọ́kà wù yìí mọ́kà wù yìí àbíkọ́ mọ́ mú Wallahi message all of reform. And I was extremely glad to see you yesterday. And my wife called, Emma, you know, the bigger thing is not the kid. Daily, number one, yeah. Nǹkan yìí tábàwọn bá ti bá àwọn èèyàn tán àwọn bá ṣe fún àwọn lọ. Àwọn kan yẹn ní ẹ̀kọ́ yáwù tó wà láwùjọ. Àwọn ọ̀rẹ́ wà ní àwọn ọ̀rẹ́ wa Nígbà tí wọ́n ń ṣe ilé, táwọn bàbá wọn ń ṣe ilé ayé, ọba wọn bẹ̀rẹ̀ èyí ò fẹ́ dá sí àwọn àfa àwọn ṣẹ́kẹ̀ lónìí èyí ò fẹ́ àwọn ni wọ́n bí àwọn àbúrò wọn ẹ̀gbọ́n kọ́ ni wọ́n ń ṣe fún wọn wọ́n ń ṣe bàbá fún wọn. nǹkan míì tí wọ́n ṣe gan tó jẹ́ pé ó tún fẹ́ nígbà tó di pé ikú gan tún gbé aláṣẹ̀rí àti ẹgbẹ́ wa ń bẹ̀ gan-an ó tún fẹ́ wá fẹ́ dá wàhálà alẹ́. ṣé ikú fẹ́ lò níbẹ̀ ni pé ẹ báwọn

àníyàn wọn náà ní bóyá àníyàn wọn náà lọ́wọ́ fi ṣe oore tó tóbi fún wọn ẹlòmíì ilé rẹ̀ tí ilé tí wọ́n máa ń ilé ilé rẹ̀ gẹ́gẹ́ yẹn ẹ sì ní mọ̀ yàtọ̀ láàrin ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò bẹ́ẹ̀ ni àwọn nǹkan ya ní àmàládá tó wà bẹ́ẹ̀ abalẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn àdánfọ́ àwọn Yorùbá máa ń pànà lé àwọn àna tó wá náà ẹ̀jẹ̀ dàmọ̀ fún wọn lé kápánà lé wọn ní oòrò làánà èyí tán gbà lérò pẹ̀lú kóró làánà ẹ̀fún wọn ní ká máa fi ṣẹ́rù kúrò lánà nítorí bí àìwò ojú àmì ẹni. tó àkọlé yẹn náà ó dọ̀rọ̀ wa mo ṣàkíyèsí nǹkan kan lẹ́nu jọ́mẹ́ta yìí ẹ wọ̀rẹ́ wa ti ń lọ yìí ti ń lọ yìí tẹ bá fẹ́ rí jà rẹ̀ kẹ ẹ sọ wípé ẹ fẹ́ fún mari obìnrin kan oríṣẹ́ máa tẹ̀ ń ṣe kí ló rọ̀ sí ẹgbẹ́ pẹ̀lú àìwọ̀n túnmọ̀ kí ló burú tí àwa láàdá ní àbọ̀mọ̀ yẹn láàrin dáadáa tó tó dé pé ó dé àtẹ́bí mára àwa náà kóra wa mára gbogbo nǹkan tó yẹ kó wà nínú ilé ó wá àǹfààní nínú ilé ó wá ń bọ́ sí. tó eléyìí gájú ìwọ̀ntú àwọn nǹkan tó bá súnmọ́ àmọ́ gájú ìwọ̀ntú ká ṣe sílẹ̀ tó rọ́ọ̀fin ẹbí wa ká so wọn papọ̀ rẹ̀ ká mọ bí tá a èèyàn tán kálukú wa ká máa béèrè dájú bóòlù àṣẹ ìyẹn mọ́ra dáadáa ilé ibi báyìí báyìí báwo ló ti jẹ́ fún wa bóò láti jẹ́ ní olé ibi. Àwọn ìṣẹ́ yẹn wọ́n tẹ́lẹ̀ sí ẹ̀mọ́ ẹ̀ àwọn lábùmẹ̀ àǹsáájú tó máa tẹ̀sí lónà bí ìyá ọ̀sáàmù tó ọ̀kẹ́ bọ́tubọ́ ti àwọn àná àwọn àná wa. Mo ní ló bá ọ̀rẹ́ wa tó lọ yẹn kí ló bá ní tó wà ní kéèké aná ìyẹn máa ń pàànà lè ní ẹ máa tí mo ní àwọn èèyàn fìlì àwọn èèyàn fìlì pé tá a bá fọ́ máa ra wa ká má lọ fẹ́ra wa sáà ni ṣé àdá ni tó fẹ́ kọ́ àdá kò yẹ kí wàhálà tuntun lè wà pé ẹnìkan fẹ́ fẹ́ ọmọ mi ó tún wá di gbogbo kíní àárọ̀ kó máa wá lókè ìta because a ti rò pé àna ò sí nínú tọ́nà kí ló fà àpọ́nlé ni yorùbá bá débi tí kan lọ́mọ sòfún lé àná ó rọ̀ ó dẹ̀ fi ìnáwó tó bá tọ́lọ́ ọmọ ni bẹ́ẹ̀ mọ̀ pé ẹni tó bá ní lárí ilẹ̀ yorùbá lọ́mọ sòfún àná tí ó kù jìra lọ kí ni wọ́n bá débẹ̀ ilé ìtẹ̀bíl anádàmù ni ìtàn bá débẹ̀ òun náà ni àpẹẹlẹ àwọn àna wa anábì wa sọ̀rọ̀ lọ́hùn àlè wàsálàmá anábì sọ pé tẹ́ ẹ bá ilẹ̀ mísírọ̀ tó lọ́n bá gbàbẹ̀ fún yín anábì ni pàṣọ́ọ̀sù bí alì mísírọ̀ kẹ́yọ̀rọ̀ anábì ni àwọn ará mísírọ̀ ẹ̀ ṣe wọ́n fún wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó jẹ́ àna wa ni wọ́n o ìdí àjọ níbi papọ̀ o àwọn méjèèjì ìdí àná òun ni Maria ó jẹ́ pé ní sọ̀rọ̀ ní ọdún fún àjọ ọ̀sánmọ̀ ìdí wípé ẹbí pawápọ̀ òun ni umu Ismail tó jẹ́ hajj pé ọmọ region yẹn hajj umu Ismail ẹtún wo bàbá ńlá bàbá sánàbí tó ń ṣe àpẹẹlẹ látara rẹ̀ sánà sí fa inna lahum bí matan wà rọ́ṣìnà á ní abáwọn san àbùkátà ká pọ́n wọn lé àná wa ni wọ́n bákan náà àwọn àwọn àná wa ni wọ́n wọ́n tún wá jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn alákùnrinlé àwọn ẹni tẹ́ ká bu ọ̀rọ̀ ká bu ọ̀rọ̀ fáànù nínú nǹkan tí ó dáa ní ìlú bá sọ pé ẹni gbé bá ṣe làáwí àbí ìtàn ẹni tẹ́ yín yan àlẹ́ lórí àwọn ẹni rẹ̀ tó kọ́ lùmọ́rin ìṣúná ọ̀hún èyí òjò kọ́ lóyún ní yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn náà ìdúgbò àwọn nǹkan yìí àwọn ẹ̀kọ́ yá yìí ètò ìṣe pẹ̀lú ìyàwó ń kọ́ ìyàwó ti ṣe àpọ́nlé ìlú owó àtẹ̀tẹ̀ Yorùbá náà alárinà alárinà dípò sálárìnà lẹ̀ Yorùbá sálárìnà ọ̀gá ni in tó súnmọ́ jù náà lè pé alárinà wà láàrin Nàìjíríà àti ọ̀gbìn lọ́wọ́ ẹ̀rọ ìyàwó kò sí gbogbo bá gẹ́gẹ́ tútàn yẹn lọ sí alárìnà dáàpọ̀ nínú wa dáadáa sáàbó bá yorùbá náà ní pé kí o wá máa káwọn ìyá pàtàkùrá lè kí wọ́n máa bọ́ mọ ọwọ́ kọ ebó òní ṣé ti ní èsì èsì ìsìdálẹ̀ bí ni àbí yóò fẹ́ ti ní ni àwọn ọmọ ìṣètò bí ẹ̀rọ ní rọ́bìṣì àwọn tó dẹ̀ lórí ìtura lọ nípa rẹ̀ ìfowópamọ́ sínú àdàgbọ̀n sáńdàkì sallallahu alaihi wasallam alárinà ok ìwádìí àti àníbi sallallahu alaihi wasallam ó fẹ́ mẹ́ ìmúnà nígbà tí ànábì wà nínú tóun àti tí ó mẹ́mọ́nà wà nínú aṣọ tó sì wà nínú ìkram àbójú wà kàláì tí a bẹ́ẹ̀ náà bá sọ lókùtù wà náà rọ̀ṣúlù bẹ̀yìn náà àbúrọ̀ ọ̀fẹ́ ìjọsákàlọ̀ ọ̀fẹ́ àbúrọ̀ ọ̀fẹ́ ìwà náà كيف معانا رسول بينهما تتزوجها وهي حلال إذا كان النبي أنتو توزي وتقاري شادين بها àbúrọ́ fi rí wàá nàrọ̀ fún bẹ́yìn ọ̀gbà èmi lànàbì rán sí èmi lọ náà sọ pé ìwọ náà lọ bá fún yóò bá ní pé kó mọ kó mọ yóò nínú àṣà dáadáa yorùbá ní pé kó mọ wá ọkọ fọ máa rí obìnrin tí ò sọ ò ṣe bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ní ìṣèjọba òbí ti á ń sọ pé rárá ó kàlàkà tó bá tó bá mú wá náà ni ó à ẹ̀kọ́ ya ìgbìmọ̀ abánlẹ̀ bẹ́ẹ̀ ni. tó kò sí nǹkan tó burú pé kálárì náà wà kódà inú máa ń dáa jù kí ọ̀rọ̀ sùn ló wà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó náà tí ó ṣubú aláàrin kọ̀tíbà àti kàtíbà rẹ̀ wà ilá ebi tó ń kò sọ́lá ní màmá náà ní kìtìnà tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ gba ẹlòmí tó bá dó sáàrin gan gẹ́gẹ́ bí alárinà àwọn tán tún jẹ́ ọkọ àtìyàwó tán àwọn tán fẹ́ tún fẹ́ra wọn náà wọ́n ò tún dá alárinà fẹ́ jẹ́ torí kẹ́lẹ́ máa fi kìtì tàkì lórí ìgbà alárinà máa ń dógún ní pé alárinà ó fẹ́ brọ́dà àti ń tọ́ ti gba tẹ́jẹ̀ wọ́n ti jọ máa wọ́n ti jọ máa ṣeré rílẹ̀ wọ́n jọ máa ṣeré rílẹ̀ fúnra wa ó di jọ́tí mo sí bàbá tẹ̀lẹ̀ kí ẹni tó mú wọn papọ̀ tó mọ̀ pé ọ̀nà ti ṣe abẹ́kọ̀ọ́ ya bàbá nínú ẹ̀kọ́ ya yìí náà ni pé wọ́n máa mọra fún ìyàwó mi nínú ẹ̀kọ́ ya yìí wọ́n máa forí pé ìyàwó lórí tí ò tako sún náà tí ò sọ ní àgbà sáńbẹ̀ tí àbáyẹn nílẹ̀ Yorùbá ni ọkọ ìyàwó ẹ̀kù ṣe pàtútà wọn náà múra fúnyàwó lọ́wọ́ ó ń bínú ó sórí ọ̀sùn bí wọ́n máa ń múra fúnyàwó mẹ́ẹ̀ẹ́dán tó wá mú wálé ọkọ mi wọ́n dé ẹ̀sìn àwọn ẹ̀ṣẹ̀ kan tó mú wálé ọkọ ẹ̀. àtúnà bí tó yẹ sí ó ní ní kọ̀yẹ́ntò àyíṣà tàbí rọ̀ṣúlélà ó ní èmi ni mo lọ múra ìyàwó bá ìṣà nígbà táwọn àlọ́ fànàbọ̀ sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ àní ìdíkà gbogbo wọ́n múra tó yàwó lọ́wọ́ ní kí n gbogbo rọ́bìṣì wọ́n máa ń múra ní ọjọ́ ẹ̀yẹ ti ẹ̀ ní àgbàkúta ni yẹ mo sọ ọkọ náà recently mo ní pé afẹ́rò pé ìgbéyàwó súnmọ́ ò ní pé kíyàwó parẹ́ sánúmọ̀ pé ìyàwó ní ṣe àwọn onímọ̀ wọn ni níjọ́ ọ̀gá wọ́n pe àyíkẹ́ ní mìíràn sọ mìíràn sọ yẹn wọ́n ní ààyè kan ní pé pé wọ́n á sì ìyàwó sí ààyè yóò ga platform ni wọ́n fún ìyàwó yóò wà níbẹ̀ gbogbo ẹ tó bá ń wọlé ó mọ̀ rí pé ìyàwó ni. Dẹ́gbẹ́ à nìkan àwọn alùsùn náà tí mo láìkẹ̀ sínú ẹ̀ ní máa yàwó tí wọ́n ní ká mọ́ ìyàwó ni. Nígbà tí ká mọ̀ ṣe bí ká mọ̀ ìfòòfù ìyàwó ká sọ pé ìyàwó àtọkọ pé ẹ̀lọ́dọ́kọ̀ fẹ́ di ara wọn àní ìdúró tó tó bẹ́ẹ̀. Torí gbogbo tó wà lára ìyàwó. Bọ́lí ti tẹ́gbà fọ́pọ̀ lájà àga ọlá pẹ́ ẹ̀dọ́pọ̀ lọ́la tí wà tó jẹ́ pé àwọn obìnrin náà àwọn náà lè gbàgbá láàrin wọn. Èyí táwọn onímọ̀ ń sọ ni pé kó mọ̀ jẹ́ ibi tó ju àwọn ọkùnrin ó mọ̀ tó. Wọ́n fẹ́ ráwọn ṣe ètò kò tiẹ̀ sí tó jọ. Àwọn obìnrin máa ò tó rẹ̀gbẹ̀gbẹ̀ nìkan àgan tí wọ́n bá fẹ́ ṣe ní sálátì orin ọkùnrin ló dé òfin obìnrin. Lọ́pọ̀lọpọ̀ obìnrin yẹn ti máa ń yarí mọ́ yín lọ́wọ́ yóò wá sí ilé ayé wọlé kí n tó dé nǹkan tó dé wà jẹ́ àyè. kí ni ẹsẹ̀ sì mìíràn sọ yẹn mìíràn bẹ̀rẹ̀ pé platform ó fún ìyàwó yóò jókòó ń bẹ̀ yóò múra yóò wọṣọ ń gbé bí ìyàwó inú tiẹ̀ inú ó dùn orí rẹ̀ ó yá èyí tó Islam ò fẹ́ ni tàbárò lórí kékọ́kùnrin àtobìnrin kan máa ń dúpàpọ̀ wọn àti káwá sọ obìnrin káwá sọ di ká tá a pàtẹ nígbẹ̀yàwó ìyẹn kọ́ ni nǹkan tó ń sọ bọ́n táwọn sọ ni pé àwọn obìnrin tá à ń fà lọ́pọ̀ ẹ jẹ́ kí wọ́n fíìl táwọn ìyàwó ń jọ ìyàwó ẹ jẹ́ kí wọ́n fíìl lọ́sẹ̀ ẹ má jẹ́ ká tan ara jẹ́ o àwọn ọmọ tiwa náà tó jẹ́ pé wọ́n ń lọ bí àwọn kan tá a pè pé excesses wà bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn ni ẹ wà celebrated ó wá àdúgbò tiẹ̀ push ìjẹ̀kan ó kẹ̀ ṣe ẹ̀fọ́ náà ní ìdán bí wọ́n ti máa ń sọ ẹ̀jẹ̀ kó fìlà rẹ̀ tó níyàwó inú tiẹ̀ náà dùn so particularly nítorí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alhamdulilah tó lọ opportunity pé títí náà ń bẹ́ẹ̀ tiwa wọ́n lè ṣe pé obìnrin ẹgbẹ́ òfin bẹ́ẹ̀ yẹn táwọn ọkùnrin wà níbò ní completely but nígbà tó ṣe pé obìnrin máa sì rí pé ìyàwó lò ó múra kan ṣe nípa ọ̀sìn nípa tí òun ṣe èyí tó ta ko ṣẹ̀rí àá wọ́n kún gbẹ̀sẹ̀ lọ́jọ́ kan kọrin fún kan dá lára yá mọ́ sí níjọ́ tẹ́ ẹ bá lọ ẹ̀yà pìlì máa lọ mọ́ múyàwó tẹ́ ẹ bá lọ múyàwó tẹ́ ẹ bá débẹ̀ láago mẹ́fà bí aago márùn-ún àbọ̀ tẹ́ ẹ tó rí ìyàwó mú máa bí bọ́ bẹ̀rẹ̀ lò torí lágbàlá níbi ẹ̀yìnkùlé ilé àwọn ẹgbẹ́ ìyàwó wàá wọ́n máa dá ìyàwó lára wọ́n máa oríṣiríṣi orin wọ́n máa kọ́ fún un. mo rántí àwọn èèyàn sọ ẹ̀yìn kọ́ eré ìyàwó òògùn tó bá jẹ́ pé ó lọ sí nọ́ọ̀sìmẹ́ ni wọ́n kọrin fún ìyáálé wọ́n kọrin fún ìyàwó lójú àwọn èèyàn láti gbọ́mọ̀ fún wọn ń ṣe ìyàwó kí ló bí ìjọ tí ìyàwó àìsàrọ̀ bí ọlọ́run ni àti wọ́n lọ ṣe wọ́n lọ ṣe ọ̀fún arábìnrin kan náà wà ń sọ ọ́ kí ló ń sọ ọ́ ara yá lẹ́yìn obìnrin wà tó bí àwọn ansọ́ọ̀rọ̀ nǹkan dárayá bí ìyàwó yẹn ó máa ń wù wá tó kí ni nǹkan tó burú mbẹ ẹni àlùsùn náà làwọn àwọn kìnìkan àìsí gbígbẹ ẹnikẹ́ni kílẹ̀ ń ṣe bí aláìṣe àwọn ẹ̀ẹ́dẹ́ dẹ́kun gbogbo àwọn yẹn wọ́n tán dára àwọn ẹgbẹ́ ìyàwó wà tó bá bá sọ olóbìnrin fún yín kó lè dùn ní ẹ̀kọ́ fífẹ́ brọ́dà ẹ̀kọ́ ní ìrìnsọ pé súnmọ̀ ẹni bọ̀bọ̀ lè dùn ní tí ó burú bẹ̀ pé à ń yọ sí ara wa ni sọ àwọn tó jẹ dáadáa ẹ má jẹ́ kí a fi wọn kalẹ̀ pé nọ́bà máa lọ jù nínú jẹ́ kí wọn náà jù náà sọ yìí sáà sọ ni pé àwọn nǹkan tó dáa pọ̀ tá a bá nílẹ̀ nínú ṣe ó jẹ́ pé a lè rí báyìí náà nínú rẹ̀ òun ni pé ká mọ̀ fáwọn oúnjẹ lọ́jọ́ júmọ́ nígbà tó ṣe júmọ́ kí ilé wa ó délé olóúnjẹ tó kọ́mọ̀ dáadáa nílẹ̀ Yorùbá nínú rẹ̀ ní pé ká pa ẹbí mọ́ra nínú dáadáa tá a bá òní nínú rẹ̀ ní pé káwọn interested nínú àwọn táwọn kọ nínú àwọn tọmọ wa fẹ́ fẹ́ àwọn tí ìyàwó tí ọmọ wa lọ́kùnrin fẹ́ fẹ́ níyàwó ibi tí ọmọ wa ń lọ gbogbo àwọn ilé ìpàdàdà nínú rẹ̀ lálárin náà kí wọ́n sọ àwọn èyí tó ní ṣe pẹ̀lú ìjọsìn pẹ̀lú ọlọ́run ọba tá a bá lọ́dọ̀ àwọn bàbá lọ́dọ̀ àwọn màmá nínú ọ̀bẹ lọ́rùn pé kí àjẹ́ tí wọ́n ṣàdúrà aládùúrà làwọn kan bí wa. nínú fún àpá ìlú ńkọ ìfún àwọn onímọ̀ lé àwọn màmá mi wà ó jẹ́ pé gbogbo tí wọ́n bá ń tà ẹni lọ́n sọ̀rọ̀ kan fún mi ó sọ ọjà kan ó ní ọjà yẹn ìmọ̀ tó bá ti dùgbò jùmọ̀ so ẹni tẹ ẹ̀tọ́ lẹ́yìn yóò mú ẹ̀tọ́ wa ẹni tí ń tẹja jíjẹ yóò mẹja jíjẹ wa ẹni tí ń tata yóò máa ta wa nítorí jùmọ̀ àwọn ará rẹ̀ sọ pé ẹ jẹ́ kí màá mọ̀ lọ mẹ́bí. àwọn tó ń ṣèyẹn o àwọn tó fẹ́ pé wọn àmọ́ nǹkan kan nínú táwọn àmọ̀ nínú àdìsàn náà lọ Muhammad lẹ́yìn èèyàn mélòó nínú wa ló tọ́jú àpá rẹ̀ àní pọ̀tùn àwọn mọ̀mọ́ wa bàbá wa wọ́n mọ́ tọ́jú àpá wọn àbá àkọsí tó burúkẹ mú fi ẹran lọ ilé àná ẹmọ́dé gbàgbé ẹ tó ń jẹ ilé àná lọ àpọ́nlé ni níjọ́n kò sí tó ń jẹ́ yí pé èkó dènà níjọ́n ẹ̀ẹ́dì oúnjẹ ìyá ọlọ́mà oúnjẹ ọmọ ẹ̀ẹ́dì lẹ́fẹ̀ẹ́ nígbà àkọ́kọ́. Jésù tó jẹ́ ìjọ tuntun àti simplified ẹ̀ẹ́dẹ́kọ́ ni o lè contract ẹnìkan ẹ mú tẹ̀ràn dọ̀ fẹ́ẹ̀mù lọ. Mo ti ẹ̀rí béèrè jẹ́ níbi tí wọ́n bá ti ń béèrè tẹ̀lé ìsẹ̀yìn náà ń pọ̀ kò lè tún mẹ́rin rẹ̀ wọ́n ní kó wẹ́rì fún tẹ̀ràn tó mú mọ́ àpọ́nlé nìyí wọ́n ní kò sọ́ba tí máa ń mu ẹ̀jẹ̀ bí ilé ọba máa ń fi orí bíbẹ̀ ṣe láwọn nǹkan yẹn láyé ká lè fún lọ́wọ́ náà ṣáà nílẹ̀ àwọn tó bá ní ṣe pẹ̀lú commitment tó ní ṣe pẹ̀lú finance bẹ́ẹ̀ Islam ò lábọ̀ àwọn ọmọ àwọn nǹkan tó bá jẹ́ kó bá jẹ́ mú nǹkan àpọ́nlé ẹgbẹ́ ká ṣe gladly ká lè rí sáìsì gbogbo rẹ̀ má súnà èyí tó ti wà lára àti ìwọ̀nba ìpayọ̀ ọlọ́run wa oṣù ọ̀lára àbí ọlọ́run sùpánì ọ̀hán àwọn òbí wa kan fún àǹfẹ́. ó dàbí àwọn sọ pé àdẹ̀dùkéètì àdẹ̀dùkéètì dáhùn أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم الحمد لله